بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور الله فلا هادي لا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àkọ́kọ́ tẹ̀lé a dúpẹ́ fún ọlọ́run ọba tí ó tó sọ wájú òfin láti mọ pàdé ara wa lórí wáàsí èyí tí jama àtàtọ́lẹ́mì mùsùlùmí ti máa ń ṣe ní alẹ́ khamis ọba kẹ́yìn oṣù nínú oṣù kọ̀ọ̀kan ní ìbàdàn central mosque yà wà nínú rẹ̀ lọ́jọ́ àbá lónìí kọ́lọ́ńdà kò lọ kí ọ́ ìbàdàn ẹsẹ̀ fún wa àlàáfàá ní àti wo ní oṣù nítorí sísú òjò ṣùgbọ́n àwọn oṣùmọ́tòsí jùlọ lórí ọjọ́ ọjọ́ kejì oṣù rọ̀bílà àwùwà ọgọ́rùn ọdún mẹ́rin àwọn ilé ọgbọ̀n ọdún lẹ́yìn ìjìnlẹ̀ àdébí sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ìwọ̀sálà tí ọjẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgbọ̀n oṣù ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ̀rún ọdún méjì àti ọdún mẹ́jọ àtọdún mẹ́sàn-án ní ti oní ti òǹkà àwọn oní ti kiri yó. láti tó tẹ̀síwájú lórí àwọn àsopọ̀ ọ̀rọ̀ wa èyí tí aráyè sọ lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ ilẹ̀ Kudus àti Masjidul Aqsa èyí tí ó wà ní Baitul Muqaddas àti Baitul Maqdis tí ó wà ní ilẹ̀ Jerusalem ní olú ìlú Palestine tí ọlọ́ọ̀bá yóò gbà padà fún àwọn ọmọ onílẹ̀ lágbára ọlọ́run láì bẹ̀ ń ṣàlà. àwọn àyà ọlọ́run ti sọ̀rọ̀ nípa mọ̀sídò àkọsọ nínú àlùkùránì kẹrin àti àyíká àti tí wọ́n sáàsì yẹn wà àyà tó ṣe díẹ̀ ni nǹkan nínú rẹ̀ ní sọ́tò lè sàrà sórí àfẹ́ ìtàdínlógún kùránì àyà alákọ̀ọ́kọ́. طلب قسم حق الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله مما ألغب الرحيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بأبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريهم من آياتنا إنه هو السميع البصير. آية الله في صلاة إن أجابك محمد صلى الله عليه وسلم لا تفكر المكرمة مسجد الحرام مسعى أبي كعبة الشريف نسي المسجد الأقصى alẹ́bí bárakúnà hàwùdà lọ sí mọ́sáàsì akọ́sọ́ àwọn afa onítàfà sí wọ́n nítorí kí mọ̀sídù làásọ̀ fi jẹ́ mọ̀sídù làásọ̀ wọ́n nítorí nǹkan méjì ni alákọ̀ọ́kọ́ lè bọ́ọ̀dì alimọ́sídì làárọ̀ méjì náà rẹ̀ sí mọ́sáàsì abiyì ló Mẹ́kà ẹlẹ́ẹ̀kejì nítorí pé ẹ̀sà wọ́rọ̀ ò mọ́sídù kò sí mọ́sáàsì ní ma lẹ́yìn rẹ̀ ní ilẹ̀ sáàmù níjọ́ náà lọ́wọ́ mi kò sí mọ́sáàsì kò sí ti mẹ́mẹ́ níjọ́ tó lọ sọ ayé ìkàlẹ̀ mọ́sáàsì ò tí ì méjì ní ilẹ̀ sáàmù ní mẹ́tò bàtẹ́lẹ́sì tọ́lá lọ́wọ́ fi pè ní masjid al-aqsa àwọn abọ́lé tàfàṣẹ́rù sọ̀rọ̀ púpọ̀ lórí eléyìí nínú àwọn tàfàṣẹ́rù wọn tó sáyà sọ̀rọ̀ lórí ẹ̀ ilẹ̀ tí wọ́n sáṣẹ́ ẹ̀wọ̀ lọ́bí alẹ́bí bárọ́kúnná àwòlà ilẹ̀ bá gbé àfi àgbàríkà sáyìí káàbẹ̀ amuriba baraka yubari mubarakata ilẹ̀ tí a fi àlùbáríkà sáyé káàbẹ̀ olùdíjú bẹ́tò bẹ̀ lọ́sínú àtúnṣọ́wà gbọ́dọ̀ yìí alẹ́ ti bára náà háwọ́ dàwọ́ gbọ́dọ̀ yẹn nínú àlùkùránù kẹ̀lé ọ̀nà márùn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run ti lò nínú àlùkùránù bára nù yẹn tọ́ka sí fún adéléfè táwọn náà lọ́ọ̀kan bẹ́ẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ èmi ò ṣiṣẹ́ o èmi yóò ṣiṣẹ́ o gbé pẹ̀lú wọn a ka àáyà méjì níjó ní nínú rẹ̀ ṣùgbọ́n kásáré kà lérèfé ká fi gbọ́rọ̀ díẹ̀ lórí ẹ̀. Ya qawmi dukhulul ardal muqaddasata allati kataba Allahu lakum wa la tartaddu wa la tartaddu wa la. خارجون فتنقلبوا خاسرين àwọn afọ onítàfàṣẹ́r tíra tẹ̀fisírù pàtàkì tí ń jẹ́ kìtàbù tẹ̀sẹ̀hẹ́l lè ulumi tanzil ọsọ̀rọ̀ tó pọ̀ lórí alẹ́tì kataba Allahu lakum tọ́lọ̀ ń pe ilẹ̀ Falastin wípé ilẹ̀ tó ń farọ́dọ̀ tó ń ṣe lọ́rùn èèyàn lé lórí láti máa wá lọ gbé pẹ̀lú àwọn ọmọ onílẹ̀ ẹ máa wá lọ síbẹ̀ torí pé ọba tó ní kí wọ́n lọ ọbẹ̀ ọmọ ìpè aláìgbọràn ni wọ́n wọ́n padà sáfò dúdú ọ̀nà wò ní débẹ̀ lè sọ yìí pé ẹ gbọ́dọ̀ dẹ̀yìn kú omi tó ní kẹ́ ẹ lọ yìí kọ́ tẹ́ ẹ bẹ́ẹ̀ dẹ̀yìn kú omi ẹ dẹ̀yìn tí ó tí ó padà ilẹ̀ tí ọlọ́run ní wọ́n kó wọn lọ kìí ṣe lè òkó kìí ṣe lẹ̀ tó wà lófèfo tí ò léèyàn lórí ọlọ́run ò sì sọ pé kí wọ́n lé àwọn tí ń bẹ lórí ilẹ̀ jáde kó ń bẹ́ẹ̀ kí wọ́n gbalẹ̀ lọ́wọ́ ọmọ ńlẹ̀ ọ̀sán tọ́jọ́ ọlọ́run ni wọ́n máa lọ gbẹ́bẹ̀ pẹ̀lú àwọn tó wà ń bẹ̀ ní tó fún wọn láti lé àwọn ọmọ onílẹ̀ kó lórí ilẹ̀ kájòjì ọwọ́ àjẹgàba lórí ẹ̀gẹ́ bí wọ́n ṣe jẹgàba lórí àtẹ̀tẹ̀ forty eight di òní ìwà ìrẹ́ èèyàn jẹ ìwà ìsàbòsí olóore ẹni àwọn tó gbà wọn mọ́ra pé ẹ máa gbé pẹ̀lú wa kò séwu tá a wá padà lé bàbá ó ń lé kó òun ó wá tẹ́kọ̀ọ́ lé òní tó ṣẹlẹ̀ ní Falasín Yahudi lọ àwọn Israelites lọ gba ilẹ̀ ọmọ Palestinians wọ́n sì lọ jẹ gàba lé lórí lọ́nà àìtọ́ kọjẹ́ ọ̀nà àbòsí ọ̀nà jàǹbá pẹ̀lú support àwọn orílẹ̀-èdè kan sọ̀rọ̀ níbẹ̀ àyà 22 sọ báyìí pé qalu ya Musa inna fiha qauman jabbarin wọ́n lè rí ànábì Musa alayhi salatu wassalam wọ́n láwọn èèyàn tó jẹ́ qauman jabbarin àwọn èèyàn tí wọ́n jẹ́ alágbára tó òmìnira èèyàn tó ṣìgbọ́nlẹ̀ tán lágbára jù wá lọ tán lé egun jù wá lọ àwọn náà ń bẹ nínú ilẹ̀ tó níkàwọ́ yìí ọ̀ya. àwọn ò ní lè wọnú ilẹ̀ yìí ó káà máa gbé pẹ̀lú àti mẹ́ńbẹ́ o àyàfi táwọn ti mẹ́ńbẹ́ bá jáde kó mẹ́ fún ẹ̀kọ́ àwọn. fàyín yá kùrùjú táwọn ńlẹ̀ bá jáde kó nu ilẹ̀ yìí fáwọn fàyín náà dàkìlò ìgbà yẹn làwọn ò tó wọ bẹ́ẹ̀ eléyìí ó jẹ́ ẹ̀rí kan lórí pé láti ìpìlẹ̀ ayé wa ni àwọn ọmọ Ísírẹ́lì Yàhúdì ti dálábòsí èèyàn tí wọ́n fẹ́ fipá gbalẹ̀ ó ń lẹ̀ lọ́wọ́ ó ń lẹ̀ ká sọ di tara wọn ẹni tá a sọ fáwọn ẹbí Mùsá lójú àlebi Mùsá alayhi salatu wassalam òun ni káwọn ò lè gbé pẹ̀lú àwọn èèyàn tó ṣe pẹ̀lú ìlú àwọn lọ́tọ́jọ́ mìíràn èèyàn àfi kí wọ́n jáde kó lù tábàjáde àwọn àgbọ̀bẹ̀ táwọn máa gbé bí màánà àwọn ọ̀gbalẹ̀ lọ́wọ́ ọmọ ó ń ni tẹ̀síbíkù rẹ̀ ni wọ́n á ṣe ní 1948 ìmúṣẹ rẹ̀ ni wọ́n á ṣe ní 1948 àgbàlẹ̀ ni àdé gbà káwà tó ń lé òjò máa gbé àwọn tí wọ́n ní àwọn agbẹ́ pẹ̀lú wọn àdé ẹni tí bẹ́ẹ̀ kó fúnra wa ni àwọn àgbàlẹ̀ lọ́wọ́ wọn. قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب àwọn èèyàn méjì náà àwọn tẹ́gbọ́ lọ́n gbọ́ táwọn sì mọ́ tọ́mọ̀ ìpè tọ́lọ́ ń bá pàṣẹ èèyàn gbọ́dọ̀ tako àṣẹ rẹ̀ táwọn ń ronú kan orí ọlọ́run tọ́lọ́ ń ṣe fáwọn pé ha àwọn wà lórí ìrìn ìrìn àárè mọ́lá àti sálúwà ń sọ̀kalẹ̀ àtòjú sọ́mọ̀ àfáwọn ọlọ́fẹ̀ẹ́ ló fò oúnjẹ téèyàn ọ̀sánwó fún téèyàn ọ̀rọ̀ àlọ́dọ̀ ẹ̀dẹ̀ kankan ń sọ̀kalẹ̀ àtòjú bí ṣe ń ẹyẹ tó ti wà ní yíyan tó sì lẹ́mìí láti ń fò ká ní sánmà pẹ̀lú yẹ làwọn ọkàn fọwọ́ gbá tàbá wọn ò fi gbígbá yóò máa rọ̀ dẹ̀dẹ̀ lórí àwọn ò fi gbígbá yóò sì dálú rẹ̀ láì ṣe tàbá tuntun yẹ́ rẹ̀ tàwọn ọba yíyan ni èyí ó sì máa jẹun lọ oúnjẹ náà nù dodongba onísàlùwà dodongba àwọn baba ní dodongba kí ló dé ẹsẹ̀ pé dodongba torí pé tàbá gbá ọ̀gẹ̀dẹ̀ tán ọ̀gẹ̀dẹ̀ tó bá pọ́n tàbá gbá tán ìmọ̀ ọdún yẹn níbi oyin omi tí ó sọ̀kalẹ̀ ojú sánmà kì í sọ dárì omi funfun omi tó dàbí oyin ní títọ́wò lẹ́nu ni làmà bá fi pe sáduwa ní dòdò ńgbà èyí tó dùn bí oyin tùgbẹ́ yọ̀rọ̀ bí òjò ni láì sanwó fún láì rà lọ́dọ̀ ẹ̀yẹ kankan làwọn mú tá a bá ti jẹrẹ tán àìmórí ni yóò jẹ fáwọn kọba tó ṣe léè fáwọn lọ́fẹ̀ẹ́ lófò kọ́pa àwọn aláṣẹ pé káwọn ọmọ gbẹ̀mí kankan wà sọ fọlọ́ọ̀ فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين àwọn èèyàn méjì la ń sọ mọ́ pé àwọn èèyàn méjì yìí o àwọn àfọwọ́rítà fàṣẹ o kọlọ̀bà kọ́ bá sanwó lẹ́sàn rí wọn à láti sọ̀rọ̀ èèyàn méjì pé èèyàn wo làwọn èèyàn méjì ọ̀hún wọn ò lórí ẹ̀ wọ́n sọ fún wa wípé àwọn méjì ọ̀hún òní yúṣàù àti káálíbù yúṣàù àti káálíbù yúṣàù ló ń pè ní Joshua nínú èdè tòyìnbó olú bíbélì káálíbù ni wọ́n ń pè ní kílẹ̀bù káfàtí àdìsàn ní ká lámkẹsọ kí lámkẹsọ ní bá dọmọbú káálíbù àti yúṣàù òdìkejì ó kọ́ mi ẹ̀yíṣà. E táwọn èèyàn máa ń pè ní yíṣáò ọ̀tọ̀ sẹ́ni tí ń jẹ́ yúṣáò òun èyí ṣe sẹ́yìn ṣẹ́yìn ni yúṣáò ọmọ akéwà níbi Musa aleyhi salatu wasalam tó mú rìnrìn àjò ńgbà tí ń lọ sọ́dọ̀ Khediru ní jẹ́ yúṣáò òun rẹ̀ wọ́n jọ lọ. àmì méjèèjì làwọn ronúkọ orí Ọlọ́run tó ṣe fáwọn ní wọ́n fún ọ pé tẹ́ ẹ bá wọ táwọn ará bíi ti ń tó nílùú bá tójú ìjà kọ yín bẹ́ẹ̀ ni báwọn gbèlú tẹ́ bá jọjà ẹ borí wọn ẹgbára lọ́lọ́run tó ní ẹ máa bọ̀ ń bí pẹ̀lú ànábì rẹ̀ tẹ́ bá gbára lọ́lọ́run náà yóò fi hàn pé ẹgbọ́ lọ́run yẹn gbọ́ ọlọ́run sì máa náà ṣe wá báyìí ọ̀ya. alu musa inna lan nadkhulaha abadan ma damu fiya ma damu fiya fadhhab anta wa rabbuka àwọn olórí burúkú èèyàn ìrẹ́kìnà yìí ejò gùnte lórí ilẹ̀ ayé ejò gùnte afọ́há afọ́há ejò gùnte ejò tí ọba gùn pọ̀ tí ọ̀sánra pọ̀ tí máa fò tẹ́kọ̀ lè fò láti bí ìjọ ta pọ́n tí ọjà lè síta mọ́sáàsì là ń pè ní afọ́há olóòfin máa ń pejò sóró ní ejò ejò tí máa ń fò látòrí igi kòkó igi tí ó bẹ̀ lórí èèyàn tí ó sì sífìlà orí èèyàn ẹ̀rí rí lóko ẹ̀yin tẹ́ bá gbogbo rí ẹ̀ lè mà. àwọn Yahudi ìrankíran nìran wọn ọmọ Israẹli ìran abú ni wọn wọ́n ní àwọn ò ní wọbẹ̀ abadan mọ́dàmú fi ha ilẹ̀ tó dáwọ̀ rẹ̀ Musa alẹ́ sọ̀rọ̀ àtọ̀sọ̀ àwọn ò ní wọ̀ ní wọn bá gba táwọn ọmọlẹ́ bá mẹ́nu ẹ̀ tí wọn jáde kó mẹ́ àwọn ò ní wọ̀ ìrírí àtọ́lọ́ọ̀bà rẹ̀ fàkọ́ọ̀tìlá iná àhúnà kọ ìlú ìrí àtọ́lọ́run rẹ̀ jọlọ ọjà ẹ tẹ́ ẹ bá ti gbọ́ èdè tí wọ́n lòun ẹ ti ní pé ń dé èké fèrè èdè ìrankíran èdè aláìgbọ́lọ́ngbọ́ èdè àwọn olùyapa ọlọ́run èdè àwọn afigbásù àfibisólóore òun ni èdè àwọn ọmọ ìsọ́lí ìdí àǹtàwọ̀rọ̀ bùkà fàkọ́ọ̀tìlá ìrí àtọ́lọ́run rẹ̀ lọ bá wọn jà tẹ ẹ bá jàtẹ wá ké ajókòdé yìí náà wá ké sí afẹ jíjà ìtìsẹgùn wá ké sí akáwá wọ bẹ kílè lẹ́yìn ìyẹpẹrẹ àlẹ bí ọlọ àtọlọntọlọ ń sẹ láàánú tùlẹ àlẹ èyí màdùmáà yìí ọyá. قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين. àrẹ́bí musa lè yọ ọlọ́ọ̀bá o inni la amliku illa nafsi èmi ọlọ èmi anabi musa aleyhi salatu wasalam ìrì ọlọ́ọ̀bà mi ń lágbára lórí ẹni kankan kọjá ara mi àti ọmọ ìyá mi haruna aleyhi salatu wasalam ń lágbára ẹnu mi ọ̀ káwọn èèyàn tó ní kó lọ́ọ́ bì kan wọ́n bá wọn sọ̀rọ̀ wọn ò gbọ́ wọn ò tẹ̀lé tó ní sọ fún wa fáfikún wà bẹ́ẹ̀ náà èmi àtàwọn yà wá jẹ́ èmi àtàwọn yà wá kámẹ́jọsìn pọ̀ mọ́ torí pé kò kí ìlàwọ̀ èèyàn wọ̀nyí aláìmoore ni wọ́n asaburú sólóore ni wọ́n yé èmi pẹ̀lú wọn ọ̀yà. قال فإنها محرمة عليهم أربعين سنة يتيهون في الأرض فلا تحسى على القوم الفاسقين ọlọ́run ní àṣèlú léèwọ̀ fún wọn fún odidi ogójì ọdún la fi sọ́dẹ̀wọ̀ fún wọn láti sẹ́yìn lọ wọn ò bẹ̀ for the next forty years yatihuna fil ard wọ́n máa rìnrìn àrè lórí ilẹ̀ ni ìrìn àrè wọ́n máa rìn lórí ilẹ̀ àwọn afọ́nitàfà sẹ́nu ibùkẹ́sẹ́nu ní kìtàbùtẹ̀sẹ́lẹ̀ tọ́ba nínú kọ́lọ́ bá kẹ́ wọn wọ́n ní tí wọ́n bá rìn láàárọ̀ báyìí fàdìgbà tó lò bá fẹ́ wọ̀ wọ́n ó sùn wọ́n ó dùn mí ọba dédé tọ́ba dé àrò àtàmájí láì kó lójú kan náà tán sùn sí wọ́n bàrà wọn mi ti bẹ̀rẹ̀ ní àjò padà láàárọ̀ ìmí ẹ ti bẹ̀rẹ̀ láàárọ̀ wo tó rìn dèmí ẹ dẹ̀hùn ibẹ̀ wo tó ti sí gbàmbá fẹ́ jí wọ́n ṣe ìrìnà fógójì ọdún orí ìrìn àárín lànàbí Musa kúsí alayhi salatu wassalam orí ẹ̀ lànàbí Haruna kúsí alayhi salatu wassalam nígbà táwọn ànàbí ọlọ́run méjèèjì àárín wọn kú lọ́lọ́run gbé yọ kó di ànábì ọlọ́run tí ó tún máa mú àárín kó gbójú ọdún tó kó tó kó gbójú ọdún yìí ó tó pé wọn á padà wá di ẹni tó pé ńgbà ogójì ọdún pé gérégé ó kù díẹ̀ tí wọ́n ń wonú bẹ́ẹ̀ tó máa kẹ́lí sí lọ́ọ̀kan báyìí tá ti ń wọlé lọ́ọ̀kan báyìí lòrùn fẹ́ wọ̀ wọ́n bá sọ fún Yúsà pé òrùn ló ti tún fẹ́ wọ̀ yìí tóòrùn bá ti tó lè wọ̀ tán á tó bára wọn bí àtijí láàárọ̀ ó lè sọ fọ́lọ́run rẹ pé kọ́ dóòrùn dó fún wa ní káfíwọ́ bẹ́ẹ̀ làwọn àfọwọ́nìtàfàṣẹ́yẹ sọ pé ọ̀nà ọ̀dẹ́ olùdó orí lásìkò tó bá fẹ́ wọ̀ rí fún ìyànnàkínà kan rí láyé àfi fún anabi Yúṣà alẹ́ ìsọ̀rọ̀tọ̀ ọ̀sálà Yúṣà ò forí kalẹ̀ fún Ọlọ́run ó sì fi fọlọ́run pé wọ́n Ọlọ́run o àti rìnbọn ní ìṣòwò tí gbogbo jẹ ọdún tó o sì fi náà ní bá rìnrìn àrí ogójì ọdún òní ló gbogbo jẹ ọdún tásìkò lórí àrí àwọn ànábì rẹ méjì tó ránṣẹ́ ló ti kú sórí ìrìn òòrùn ló tó fẹ́ wọ̀ yìí bá bá tó di láàárọ̀ ọ̀la láì pẹ̀lú òòrùn tó fẹ́ wọ̀ yìí ibi àti bẹ̀rẹ̀ láàárọ̀ àtọ̀bára wa ọlọ́run bá mú òòrùn dókè bá a mọ́ọ̀rùn dúró òkè ìfẹ́ráyè wọnú rẹ̀ tó ní káwọ́ yìí lọ́lọ́run fi pa àṣẹ fún òòrùn kúkú dúró sójú kan náà kọ́mọ́ wò mà títí tí ó yẹ wọlé ni wọ́n yẹ wọlé lẹ́yìn ogójì ọdún ẹ má kà kankan má èyí wọn tó ná eléyìí ni ìtàn ìpìlẹ̀ ibi tọ́lọ̀ ní kí wọ́n lọ àti ìkọ̀rọ̀sọ́lọ́ lẹ́nu tí wọ́n ṣe àti ìbáwí tọ́lọ̀ ń ṣe fún wa lórí àìgbọ́rọ̀sọ́lọ́ lẹ́nu àtànábì rẹ̀ tọ́ná wọ́n fẹ́ mú ẹ̀kọ́ jáde fún amẹ́ wípé àwa mùsùlùmí lágbàáyé bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ onílẹ̀ gangan ní falasẹ́ a wà nínú òṣòro ọ̀tá tọ́jà gàbalẹ́ a lórí mo fi gbogbo ẹnu sọ fún wa wípé a lè bọ́ nínú òṣòro tá a kó sí àyàfi tá a bá padà síbi ìtẹ̀láṣẹ ọlọ́run mùsùlùmí ò lè bọ́ nínú òṣòro tọ́wá yìí Farasi ni lè bọ́ lọ́wọ́ òṣòro tẹ́ wà nù ẹ̀ ọmọ lárúbá ò lè bọ́ nù òṣòro tẹ́ wà nù ẹ̀ mùsùlùmí ayé ò lè bọ́ nù òṣòro tẹ́ wà nù ẹ̀ títí fi padà síbi ìgbọ́rọ̀sọ lọ́ọ̀ lẹ́nu àti ìtẹ̀lélànà ànábì ìtọ́nà sí wa sallallahu alaihi wasallam ìgbà bá ṣe ìrànlọ́wọ́ lọ́wọ́ ó dé látìlẹ́yìn rẹ̀ ó dé níṣẹ́gun ó dé látọ̀dọ̀ rẹ̀ níbi ìborí ó ṣẹlẹ̀ tá a bá dúró bá a ṣe dúró yìí ní ìyapa ọlọ́run tààràtààrà tí ò níyèméjì inú gbogbo ẹnu fi ń sọ ẹ ń bá lójú ti fi wòran ọ̀fẹ́ ẹ̀wá ìyàtọ̀ ti ń bẹ láàrin Palestinians àti Israelites ti wọ́n bá jọ dúró dressing ẹ fẹ́ ẹ̀wá wọn ti kékeré ní ìyàtọ̀ láàrin wọn obìnrin sí ọmọ náà sí ọmọ Yahudi ń lo orúkọ pé àwọn Yahudi láàbòrí ọmọ Falasínà sọ pé àwọn Falasínà sáàbòrí kì í ṣe ìsáàmù ní òbòrí kì í ṣe mùsùlùmí òbòrí lárúbá ní òbòrí tẹ́kọ̀rí èèyàn lábá wà ojú kan náà làá mọ̀ wà láíláí ìrànlọ́wọ́ rẹ̀ ò ní dé ilà yasha Allah torí ẹ̀ lè jẹ́ wípé ọ̀rọ̀ tí mo sọ kẹ́yìn mo fẹ́ tún rìpíìtì wípé mùsùlùmí ò lè borí ìṣòro tí ń bẹ ńlẹ̀ yìí láì padà síbi alikitaabu wa sunna abada ń sì máa mẹ́rin ẹ̀ wà tẹ̀lé ń tẹ̀lé pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ń bẹ wájú wa tá a sọ lónìí inṣàlá ilẹ̀ ń wọ́n ọ̀sẹ̀ máa jagun mẹ́ àwọn bàbá bàbá wa tó ti jagun mẹ́ lánàá ìtúwò eborí ni ìsáàmù ìta lè fi borí lónìí náà ìsáàmù ni tá a bá dúró bá a ṣe dúró yìí láì fi ti ìsáàmù ṣe à ní borí. a sọ díẹ̀ díẹ̀ nínú àwọn tí wọ́n ti ṣiṣẹ́ kọjá lórí ilẹ̀ wọn lásìkò Umar ibn Khattab ọlọ́ọ̀bá kó bá a yọnu sí i. kàlífà kejì lè ní àlejò sallallahu alaihi wasallam lásìkò rẹ̀ àwọn sàhábé ọlọ́ọ̀bá kó bá a yọnu sí i àtàwọn tó gba ìsáàmù lẹ́yìn àwọn sàhábé wọ́n jagun ẹ̀sìn bí wọ́n ti mọ̀ kẹ́lẹ́sìn. Yahudi ti pọ̀ ní bẹ́ẹ̀ tí wọ́n kéde sí i lẹ́yìn ìgbà tó ti padà wọ́n bẹ̀ wọ́n sì ń bẹ́bẹ̀ pẹ̀lú àwọn onírù wọn ò tí ì balẹ̀ ńdọ́nà ṣùgbọ́n Yahudi ní sẹ́ tọrọ lórí bẹ́ẹ̀ tí wọ́n kéde sí i ju mùsùlùmí lọ ńdọ́nà nítorí kíni nítorí pé ìjọba alẹ́ Rome Roman Empire dọ́là tó lù níyà wọ́n ń ṣèjọba lórí ilẹ̀ Ṣáàmù lára ilẹ̀ Ṣáàmù sì ni Falasin wà àwọn Rome ní rúlu àwọn sàbẹ̀ wá àjà ogun ìsáàmù dé ilẹ̀ sàm gẹ́gẹ́ bí wọ́n á sì mọ̀ ká pé inú ilẹ̀ sàm ni Muawiya fún àbí Sufyan ti ṣe ìjọba lórí aláàánú ibẹ̀ ló ti ṣe ìjọba lórí mùsùlùmí fún ọdún gbọ́ọ́rọ́ ó ti wà ní wáàlì sàm látàyè Abubakri ayé Umar ayé usman. òun rúdùlẹ̀ sàm òun gọ́vnà òun ẹ̀ ló sì wà sí ipa Uthman lẹ́yìn lẹ́bà òfin ọ̀sán orí ẹ̀ náà lọ wà tí ẹni pé mùsùlùmí fi pé méjì táwọn kan bá àlì lọ táwọn kan bá mọ àwíyà lọ ara ìràkì bá àlì lọ ara asáwù bá mọ àwíyà lọ agbára mọ àwíyà kánú mẹdínà ara mẹdínà fún mọ àwíyà support ju àlì lọ kámẹ́gbàgbé àbẹ̀tẹ́ bàbá màlúkù ẹ lọ́ọ́ ka àlàwáṣí mínà kọ̀wáṣí ìtàn lẹ́kùnrẹ́rẹ́ gbogbo fìtínà ogun jábẹ́dẹ́ ogun sèfẹ́yìn ogun nahrawan àti gbogbo àwọn ogun kálọ̀ọ̀kà alawaasi nínú àlùkọ̀wáásì kálọ̀ọ̀kà ìbẹ̀lẹ̀kùnrin rẹ̀ lásìkò Umar gbọ́dọ̀ kàtọ́ ọ̀rọ̀dì aláàlì àwọn sàbẹ̀ jagun délẹ̀ Ṣam wọ́n á sì hì sọ́ọ̀fù Baitul Maqdis wọ́n ṣe ibẹ̀ pa wọ́n ò jẹ́ kéèyàn wọlé wọ́n ò jẹ́ kéèyàn jáde wọ́n ṣe ibẹ̀ pa ẹni tí ń bẹ́nu ní òrí jáde ta àwọn tí ń bẹ́ ta ò lè rọ́bẹ̀ wọlé wọ́n ṣe pa àwọn ogun ipò ẹ̀ wọ́n sì ṣe ìsọ́ọ̀rù ìkan nínú àwọn àfáà kìtàbù tẹ̀sílẹ̀ ọ̀rùn tẹ̀sílẹ̀ ó ní thirty two days ọjọ́ méjìlélọ́gbọ̀n ní wọ́n èsì ara rẹ̀ mọ́lé ẹni tó jẹ́ àfáàdà fún àwọn Yahudi ní Bẹ́tù Mọ́kàdísì ọwọ́ ayọ̀jú lórí lẹ́yìn ọgbà inú odi fẹ́ǹsì náà ṣe yípo lẹ́ẹ̀ ọyọ ojú jáde ọwọ́ aṣọ fáwọn mùsùlùmí tí ń ta ọfà sálẹ̀ yìí pé ẹ ké sí kọ̀mọ̀ndà yín kọyọ ojú sí mi wọ́n fẹ́ máa sọ̀rọ̀ ẹni tó nídìí ogun àwọn mùsùlùmí wọ́n á sọ fún pé àfa àyàwòdì kan fẹ́ bọ́ sọ̀rọ̀ ní wàá gbọ́n ẹsẹ̀ wá síbi ọgbà ọwọ́ á ní kọ́kọ́rọ́ tẹ́ sí géètì ìlú yìí tẹ́ ìwọlé ọlọ́run tó wà náà rè ẹ̀ sì borí wa mẹ́ ṣùgbọ́n kì í ṣe fún lẹ́yìn borí ẹ̀ tó tó lórí yín tí ń darí gbogbo mùsùlùmí lónìí orí ìyẹnu tàwọn ìtàkùn yọ wá sí bí yóò tó máa kẹ́yìn sí i òun láàfún kọ́kọ́ tó wọ̀ mẹ́ tí gbogbo ọmọ wọn tẹ̀lé yìí wọlé ẹ lọ pe hàlífà yín yọ wá síbi àwọn àfúrí kọ́kọ́rọ́ tẹ́nìkan kò ní í jàmbá wọn lọ sẹ́lọ sí mọ̀tẹ́rì àwọn ọ̀gbọ́n ìgbòho kàtọ́ọ̀ tá a bá lọ ka tíra tí mo dárúkọ àfọwọ́ tíra àfọwọ́ abúlé hasan lè nà dáwé tíra tí ń jẹ́ mẹ́ta kọ́sọ̀rọ̀ làálà bìnnà ìtọ́tì mùsùlùmí láti bẹ̀rẹ̀ dọ́pin bá lè ṣe kó mẹ́tìrì àti ìdíbẹ̀ àti tọ́sẹ̀ lẹ́ gbogbo ẹni mẹ́rin lẹ́kùnrẹ́rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ ni o tí ọ̀yọ́ kankan lẹ̀ ẹ jẹ́ kí n sáré sọ péjì tá a lọ kà ń bẹ̀ tá a ti rí ìtàn lẹ́kùnrẹ́rẹ́ kí n sáré sọ fún wa a lọ ka pages one sixty two to one seventy one which is sixty-two to one seventy-one. 171 lọ́dà kọ́sọ̀rọ̀ làálàm bin hitọ́tì Muslimi. ìbẹ̀rẹ̀ wà. Umar bin Khattab kọ́dọ̀ ọba kó bá a yọnu sí i ogun ẹ̀sìn wá sí Baitul Maqdis pẹ̀lú àwọn mùsùlùmí lẹ́yìn láti Madina wọ́n jọ àwọn tí ń bẹ ní pápá ogun nígbà òsì débẹ̀ olùdó mùsùn lọ́dọ̀ ẹni tó jẹ́ àáfàá àwọn Yahudi tó sọ ọ̀rọ̀ yẹn wọ́n débi ọba bàbá yẹn dúró níbi ọgbà nígbà orí wọn gbọ́dọ̀ kàtọ ó ní àmì tí wọn láàrí láyé tí ń darí mùsùlùmí níjọ náà lọ́hùn tí ó wọ̀ lù mo ti rí lára rẹ mò ń jáde bọ̀ ó sì lọ mọ̀rọ̀ sí jáde wá bá wọn bọ̀rọ̀ níta owó àti bọ́ọ̀ sì tẹ̀lé àwọn lẹ́yìn tí wọ́n dé masjidul aqsa kan náà wọ́n jọ lóde báyìí wọ́n bá ìlú kàtọ́ ìṣẹ̀lẹ̀ fìlà káà méjì nínú mọ́sáàsì lẹ́yìn tó ìṣẹ̀lẹ̀ fìlà káà méjì tán bàbá yìí lọ sí bod ibi tí ẹ bá mọ Zaria bèrè ní Zaria àbí ní Kano tàlọ́mọ̀ nù wa ibi tí àwọn ọmọ olùgẹ́gẹ́ ń bèrè Zaria àti Kano tàbí ń bèrè bèrè ní. Ah. tàlọ́mọ̀ kan lọ́wọ́ tọ́lọ̀ bèrè ní Zaria ẹ̀mọ̀ ti Zaria ti Kano ẹ̀dúró ẹ̀rọ ibi tí géètì bèrè ní wà ní Kano táwọn ọmọ olùgẹ́gẹ́ ń bèrè láyé àtijọ́ ẹ̀dú rẹ̀ gbígbé tirẹ̀ sí rí kì títí mo sì lọ wà lónìí. ẹ tẹ̀sí mo ti gbóhùn haúsá ní inú òyìn ẹ̀yìn ti gbé bẹ̀ kófà máa ta kófà òǹde ẹ̀yìn ọmọ ńlẹ̀ ní sọ̀dáfítà tá a bá lọ sí bí UK ẹ àwọn ẹ bóun yẹn ni ohun ọba haúsá ló ń wọn ti pẹ́ bẹ́ẹ̀ bàjẹ́ ẹni àná lásán kọ́ lélẹ́yìn àná wọn ti pẹ́ bẹ́ẹ̀ ní kúrò rẹ̀ tó yí padà sóhun haúsá náà a tábà lọ sí bí UK lọ́wọ́ ọ̀tún báyìí tábà kọjá power station nepa on the left ibi irú kìíní ti bẹ láyé dé lérí road àdúgbò tó ṣogbó òun wà ní ìtura tí kọjá ìgẹ̀rẹ́ báyìí ẹ̀ kà ìkan bá àwọn géètì gírí ní Kánò ẹ̀ kà báyìí lọ́wọ́ ọ̀tún sẹ́yìn bá bẹ̀ kó fà kéde léyìn ẹ̀ fi lẹ̀ <laughs> bàbá àgbà ẹ̀yẹ ọ̀dà kan kọ́lẹ̀ òun bàdẹ̀ ló tẹ̀ fi ń sọ̀rọ̀ <laughs> ọwọ́ bá Umar lọ sẹ́nu géètì ọ̀ fún kọ́kọ́ pé kó sí géètì àwọn gbogbo ẹgbẹ́ bí ìwọlé wọn á wọlé lẹ́ẹ̀ni tẹ́lẹ̀ pẹ̀lú ọ̀run náà ṣe tí wọ́n gba ìlú náà pẹ̀lú rọwọ́rọsẹ̀ ọmọ mọ̀gbọ́n kàtọ́ọ̀bù lọ́ọ́ di aláàtàlá ni lọ sáyè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí bàbá tọ́ka sínú tíra wọn ó mú lọ síbi tí àlébí ọ̀sán ti gun òkè lọ sí sámà ibi tó ti gòkè lọ sí sámà òun náà kàn mí báyìí pé bíi tánàbí ti gbà lóòkè lọ sí sámà rè wọ́n ti kọ́ síbẹ̀ láyé ìgbà hàn tó ti pẹ́ mẹ́tò ti lò kọjá ọgọ́rùn ọdún márùn ó mú àlùyọ̀ sàǹdé bẹ̀ sọ́ọ̀sì ẹ́ ọ̀à ó mú mọ̀rù lọ sílẹ̀ lọ́dí aláàlì rẹ̀ sí òmù débẹ̀ ó mọ̀rù lọ́rọ̀ kàtọ́ àsìkò tó wọ bẹ̀ àsìkò tí òun ti tó kí ni òun ti tó kí àwọn èèyàn kẹsàn pé mọ́tìlá rẹ̀ àwọn àbá àgbẹ̀ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní tíra àwọn wọ́n ní ìrun dúrì ló tó kí kìí ṣe mẹ́fìlà dúrì ló tó kí umaru abilẹ̀ fẹ́ àìlànà sọ́dìlì ibo ni ká ti kírun bàbá wa dáwọ́ pé gbogbo àyè ńkọ́ kò sí bẹ́ẹ̀ ti kírun bẹ́ẹ̀ náà ti kírun gbogbo ní sọ́ọ̀sì kò sí bẹ́ẹ̀ ti kírun bẹ́ẹ̀ umaru ló kà tọ́ mi ò ní kírun mi tó bí ti lẹ́ẹ̀ kírun bẹ́ẹ̀ tó a àwọn mùsùlùmí ọ̀ dàmúra sọ́ọ̀sì wọ́n sá ẹ lọ kàlùmọ́dà hasra alamina hitọ́tì mùsùlùmí ń bẹ nù ẹ ọ̀n bẹ nù tí a ti jẹ́ alukudus tí mo ń tẹnu mọ́ pọ̀ ní dúró ní tí dọ́tọ̀ mustapha muhammadu tohan ní kúwé ti tó ṣe ń bẹ nù tí a ti jí mi kí mo bá lo táìmù tó pọ̀ lé lórí ìṣẹ̀lẹ̀ tá à ń sọ ìṣẹ̀lẹ̀ ní ọdún six hundred and thirty six years ti miladi làwọn kiri yìí six hundred and thirty six years miladi òun ìṣẹ̀lẹ̀ tá à ń sọ ìṣẹ̀lẹ̀ tọ́ tábàlọ́wọ́ kìtàbù tẹ̀sílẹ̀ ọ̀rọ̀ mi tanzil ìdí ẹlẹ́ẹ̀kejì ojú ewé one and sixty six ìdí ewé ẹlẹ́ẹ̀kejì ojú ewé six one and sixty six wọ́n sọ̀rọ̀ nípa Baitul Maqdisi lẹ́kùnrẹ́rẹ́ ń bẹ̀ ó sọ̀rọ̀ nípa kànísàtò kìyàmà kànísàtò kìyàmà ó ní fọ́ọ̀tì tí ó márùn ti sọ fún òun kírun tó ń bá kiri yóò di mọ́sáàsì tafsiru Qur'an ni o kàní sátòlù kìyàmù ní jẹ́ kàní sátòlù kìyàmù kí ni ìtumọ̀ rẹ̀ ní ilẹ̀ Yorùbá kàní sátòlù kìyàmù kí ni jẹ́ bẹ́ẹ̀. látàdé kọ́ sí gbogbo látàdé lónìí alìkìyàmù nílé ìgbésẹ̀ áfírí ìgbésẹ̀ kàní sátòlù áfírí gbogbo ìsọ̀sì kan jẹ́ látàdé lẹ́yìn abẹ́rẹ́ gbogbo ìsọ̀sì kan jẹ́ látàdé kalimatul qiyama ọ̀yà àbábọ̀ ṣe sọ́ọ̀sì ọjọ́ àgbéǹde resurrection church sọ́ọ̀sì ọjọ́ àgbéǹde ọmọdébẹ̀ àsìkò orúkọ umaru níbo ni ká ti kírun bàbá mi orúkọ bàbá náà ń bẹ nínú tẹ̀síru ọmọ ẹnu tẹ̀síru nǹkan máa dárúkọ ẹ̀ ní o torí pé tí n bá pè pẹ̀lú ẹsẹ̀ kan lárúbáwá kò ní bá ń tẹ́ ń pè mú lóyìnbó ní òjẹ́ máa pè orúkọ ẹ̀gẹ́ ni sọfúru ni yus sọfúru yunus lórúkọ rẹ̀ ní tí wọ́n ti fi lẹ́tà lẹ́tà sí lárúbáwá kọ́ sọfúru yunus lórúkọ rẹ̀ umar gbọdọ̀ kàtọ́ọ̀bù ní nbọ̀nìkè ti kírun nbọ̀nìkà ti kírun bàbá ní ibi náà ńkọ́ gbogbo àyè ńkọ́ sọ́dìlì kírun ẹni bìtọ́ abẹ́kírun umaru ma kana umaru li sọliya fi kanisati alqiyama fayati almuslimuna min baadi wa yaquluna hunna sọla umaru radiyallahu anhu wa yabduna alayhi masjida n ò ní kírun bí torí pé tí mo kírun bí àwọn mùsùlùmí ó dìde lọ́la wọn ò ní ibi tí umaru ti kírun rè mọ́sáàsì níbí wọ́n da sọ́ọ̀sì wọ́n kọ́ mọ́sáàsì lé lórí yóò sì wọnú ọ̀tàn lọ ní òní jẹ́ kí n dúró kírun mẹ́ kálọ̀ kanu tíra tí mo dárúkọ lẹ́ẹ̀kan alukudus wàtàhádìlà hadori? ojú ìwé twenty ojú ìwé twenty dé thirty láàrin gbogbo ntọ́jẹmọ́rọ̀ mi sọ́ọ̀sì àti lọ sáwọn àdúmọ̀gbọ́nù kàtọ́ ọ̀mẹ́mẹ́lẹ́kùnrẹ́rẹ́ kí wọ́n á fò díẹ̀ lọ síbi àwọn ìtàn ntọ́sẹ̀lẹ̀sẹ̀lẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí ní ọdún one thousand and ninety nine years miladi one thousand and ninety nine years tàwọn kiri yóò táwa ní two thousand and nine rẹ̀ lónìí káyọ̀ one thousand and ninety nine years kó ní two thousand and nine níta afẹ́ sọ̀rọ̀ ẹ̀ lónìí ìṣẹ̀lẹ̀ bí tọ́sẹ̀lẹ̀ bí one thousand years ago làfẹ́ sọ̀rọ̀ ẹ̀ lónìí ní dédé one thousand ninety nine years kiri yóò christian era àwọn crusaders ogun alágbèlè èbó ogun àwọn kiri yóò àgbáyé farakọjá wọ́n dìde láti Europe láti lọ ja àwọn mùsùlùmí ní ogun purpose ṣẹ̀ṣẹ̀ ìjagun ti one thousand ninety nine years ni ní ti christian era yìí òun ni pé àwọn fẹ́ gba bẹ́ẹ̀tù mọ́kàndínsì jerusalem àwọn fẹ́ gbà kó lọ́wọ́ àwọn ọmọ onílẹ̀ tó jẹ́ mùsùlùmí àwọn fẹ́ gbà fún christendom káwọn ti ṣe kọta christianity torí ẹ̀rọ sí lọ́jàgun ti one thousand ninety nine years mi láàjì ogun tí ó gbóná ni àwọn àfáà sọfà wípé àwọn ọba ilẹ̀ Europe ni wọ́n ṣáájú ogun gangan fúnra wọn ò jẹ́ kí sọ́jà kan ṣáájú ogun gbogbo sọ́jà ń bẹ lẹ́yìn àwọn ọba ni lára àwọn ọba tó nídìí ogun láti lọ gba Jerusalem lọ àwọn mùsùlùmí ní one thousand ninety nine years ti miladi òun ni ọba tó gbé Benedict eight Benedict the eight tó jẹ́ pé òun ni póòpù gbogbo olórí gbogbo kiri ayé ọ wà láwọn tó nídìí ogun lẹ́gbẹ́ kan ìyẹn dúró làwọn ọba tí ń rùlù Britain lọ́wọ́lọ́wọ́ lásìkò yẹn òun náà nídìí ogun lábala kejì ọba tó nídìí France tẹ́pẹ́ ńlọba òun ni the king of France the ruler of France lásìkò yẹn òun náà nídìí ogun wọ́n lọ jagun láti gba Jerusalem lọ́wọ́ àwọn mùsùlùmí wọ́n ja ogun ja ogun ja ogun ja ogun láti one thousand and ninety nine years miladi wọ́n sì jáde di one thousand one hundred and three years ti miladi tó túmọ̀ sí pé bí ọdún mẹ́rin gbáko ni wọ́n fi wà lórí ogun gbogbo ìgbà tí wọ́n ń jagun yìí àwọn ọba méjì ni ọba tó lọ láti Europe ló kú sójú ogun tẹ́kẹ́ ogun yẹn náà kú sí táwọn mùsùlùmí pamọ́ nínú ogun tí wọ́n jọjà tí àwọn míì sì fi ẹsẹ̀ fẹ́ lọ́pọ̀lọ́ gan thousands uluf thousands wọn ni wọ́n fi ẹsẹ̀ fẹ́ tí wọ́n sá lọ ní pápá ogun lẹ́yìn ìgbà tí wọn ò borí eléyìí òní wọ́n gbé ogun míì ní one thousand one and forty seven years miladi one thousand one and forty seven years miladi christian era ce wọ́n gbé ogun míì ogun ẹlẹ́ẹ̀kejì tí wọ́n lọ yìí ẹ̀ẹ́n tó nídìí ogun lọ́ba alẹ́ france mọ́líkù faransa ọba france ló nídìí ogun torúkọ yìí Lewis, Louis tẹ́ pé tí wọ́n bá pè ní ti òyìnbó wá ní Lewis Lewis Louis kíkọ ti lárúbáwá Lewis lóyìnbó Lewis L-E-W-I-S Lewis lọ́ba France jọ́nà and Lewis arọ́ọ̀bẹ̀ Lewis rọ́ọ̀bẹ̀ the fourth Lewis the fourth ọba ẹlẹ́ẹ̀kẹrin lórí ilẹ̀ France tó jẹ́ Lewis oníjọ́ náà ó nídi ogun lábala kan emperor emperor ilẹ̀ Rome ẹ̀ ń tọ̀ lẹ́rọ wà fáàlìs ẹ̀ ń tọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà lídìí ogun lábàrà kan gbogbo agbẹ́rẹ́ ogun wọ́n fèsì Damascus láti lọ gba Damascus lọ́wọ́ àwọn mùsùlùmí capital ilẹ̀ Sham níjọ́ náà lọ́hùn wọ́n ṣe wàhálà fún odidi ọdún márùn-ún ó lé láti gba ilẹ̀ Sham lọ́wọ́ àwọn mùsùlùmí ọwọ́ wọn múlẹ̀ mọ́fo wọn ò rí ṣe wọ́n jáàjàjàjà wọn ò rí ilẹ̀ Sham gbà lọ́wọ́ àwọn mùsùlùmí àwọn mùsùlùmí borí wọn ní gbogbo pápá àbí tán ti jagun gbogbo ilẹ̀ tán ti jagun lórúkọ ẹ̀ mẹ́rin àwọn tíra tí ń darúkọ fataba sitani ẹ̀sìn gbogbo ilẹ̀ bí wọ́n ti jagun lórúkọ ẹ̀ ní lólókọ náà tíra níjọ́ náà lọ́hùn ẹ̀ tó níjà àwọn mùsùlùmí lógun orúkọ ìjẹ́ Nurudin Mahmud Nurudin Mahmud ló níjà àwọn mùsùlùmí ní pápá ogun tó jẹ́ kọ̀mọ́ndà fáwọn mùsùlùmí lójú ogun ó borí àwọn aláyẹ̀ Europe ní ìborí ní ìlú tí ń jẹ́ ascolan tá ti bí ibnu hajar alascolani ibẹ̀ náà ti borí gbogbo ọmọ ogun eh, christendom tọ́parapọ̀ wàá jà nílẹ̀ sham ascolani náà ti defeat wọn ní ọdún one thousand one hundred sixty four years miladi christian era ẹ̀rù gbàtẹ́bẹ̀rẹ̀ ogun one thousand one hundred forty seven years kátó borí ogun wọ́n borí ogun ní one thousand one hundred sixty four years tó túmọ̀ sí pé ní tó tó ọdún mẹ́ẹ̀ẹ́dógún gbáko ni wọ́n fi wà kó lójú ogun táwọn mùsùlùmí ń jagun pẹ̀lú kírísítẹ́nì tó fẹ́ gbalẹ̀ sam. mùsùlùmí nídìí àwọn mùsùlùmí bọ́ sí ipò olórí dídarí mùsùlùmí orúkọ ìjẹ́ asádùdín ṣèràákú asádùdín ṣèràákú kìnìún ẹ̀sìn asádùdín kìnìún ẹ̀sìn kìí sára tá n pèrè ara kékeré ẹ̀sìn kékeré ẹ̀sìn tá a jẹ́ nǹkan kan nínú ẹ̀sìn o kọ́dà tá a practice ẹ̀sìn àwọn mùsùlùmí takọ́takọ́ tá ń dorúkọ ńlá tá sì ń ṣiṣẹ́ ńlá wọ́n lè jẹ́ àwọn mùsùlùmí òun gba iṣẹ́ yìí ní ọdún one thousand one sixty four years ó sì wà bẹ́ẹ̀ lẹ́ni tí ń bá gbogbo àwọn ràlẹ́ràlẹ́ àwọn kiri yó tọ́sẹ́kù tí ń bá wọn jà káàkiri tí sì ń borí téèdì ìgbà náà mú un náà sọ́dọ̀ lẹ́yìn tó ń bọ́ sọ́dọ̀ ọlọ́run fi yusuf alayubi ẹni pàtàkì ọlọ́run kọ́ gbogbo wọn lápapọ̀ ọlọ́run fi ṣe olórí fáwọn mùsùlùmí bólú yusuf tó gbajúmọ̀ pẹ̀lú Salahuddin Ayyubi a ọlọ́run gbé dìde kọjá kọ̀mọ́ndà fáwọn mùsùlùmí lásìkò gbà náà Salahuddin Ayyubi ọlọ́run kọba sàlékún dáadáa rẹ̀ ọgbà iṣẹ́ ní one thousand one seventy one years ti miladi one thousand one seventy one years Christendom òun lọ gba iṣẹ́ ó sì bẹ̀rẹ̀ sí ní bá iṣẹ́ lọ pẹ̀lú pé kọ́kọ́ sí tàhídùsù fúnfẹ̀lì mùsùlùmí ọkọ̀kọ́ sọ sáfù mùsùlùmí dẹ́yọ̀ kan pé kọ̀mọ́ndà ẹ̀yọ̀kan so ní ọmọ lídìí mùsùlùmí gbogbo pápá ogun tí ó dojúkọ àwọn báyìí tí àwọn kiri yóò àgbáyé ń gbé wá bá mùsùlùmí nínú ilẹ̀ Islam ọ̀sán ẹ̀yọ̀kan gbogbo mùsùlùmí tó wà nílẹ̀ Yamani àwọn mùsùlùmí tó wà ní Misr àwọn mùsùlùmí tó wà ní Sham àwọn mùsùlùmí tó wà ní Barqa àwọn mùsùlùmí tó wà ní Torablus àwọn mùsùlùmí tó wà ní sharku Tunisia eastern Tunisia àwọn mùsùlùmí tó wà ní Mosolu àwọn mùsùlùmí tó wà ní Arabil àwọn mùsùlùmí tó wà ní shimalu Iraq northern Iraq àwọn mùsùlùmí tó wà ní sawailu ifrikiya shimaliya northern northern Africa gbogbo mùsùlùmí ti mẹ́mẹ́ pátá ọ̀pá wọn kọ̀ sábẹ́ commandership ara ẹ̀ pé abẹ́ òní gbogbo wọn wà gbogbo ọmọ ogun ọ̀pá kọ̀ sójú kan náà àwọn máa fèsì àwọn ọ̀tá ní kọ̀ọ̀kan táwọn bá ti borí ibìkan tán àwọn bọ̀ bómi táwọn bá borí ibìkan tán àwọn bọ̀ bómi oníṣẹ́ tó kọ́kọ́ ṣe ọ̀dà wọn pọ̀ lásìkò tẹ̀ náà jagun hìtín ogun hìtín over eighteen afa ní arakatul kọ́ọ́lídà ni àwọn onímọ̀ wọn ló gun tẹ́ pé ìtàn rẹ̀ ní parẹ́ láéláé nínú ogun tí mùsùlùmí jà pẹ̀lú kiri yé onígun eighteen torí pé ogun yìí àwọn èèyàn ńlá láti Yúróòpù wọn wá láti wájà àáfàá wa tó sì lídìí ogun ọlọ́run ṣòro náà ní ọkùnrin takọtakọ tí wọ́n bá ní ọkùnrin tí ó lágbára tó ní mánì tó ní takwala tọ́jà lásùmọ́ ọlọ́run pẹ̀lú ibadat tí ma fi gbogbo òru ṣe náfìlà tí ma sun ẹkún lóru lórí tìláwà àkùnrin àti dùá tọ́lọ̀ náà wá sọ ànàṣe ẹ̀ kalẹ̀ fún ní àwọn pápá ogun ńláńlá tí wọ́n jà tó padà hẹ́ndì sógun hẹ̀tẹ́ẹ̀nì àwọn kiri yóò wọ́n dé sílẹ̀ Islam lọ́gbọ̀n mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òní wọ́n gbà wọlé wọ́n gba òkè Sham wọlé wọ́n gba iraq wọlé lábala kejì wọ́n gba mísọ̀ wọlé lábala ẹlẹ́ẹ̀kẹta láti yúróòpù ni wọ́n ti wá àwọn olórí olórí kiri yóò lágbàáyé àwọn ẹ̀sìn lídìí ogun yìí pope donald náà náà ń bẹ ń pápá ogun ọba england ń pápá ogun ọba france ń bẹ ní pápá ogun ọba rome ń bẹ ní pápá ogun olórí àwọn yahudi ní bẹ́tù makidisi òun náà ń pápá ogun ogun ìbẹ̀rẹ̀ lẹ́yìn irun jimá ní ọjọ́ kẹtàdínlógún oṣù rọ̀bìlà awal ọdún five hundred eighty three years sẹ́yìn jìnnà níbi sọ́lá lọ́wọ́ àṣálà wọ́n sọ̀láwùdí àjùbí kí irun jimá ta lórí káà mùsùlùmí wọn pé la ilaha illallah wallahu akbar la ilaha illallah wallahu lẹ́yìn tẹ́tí jọjọ fún ìgbà tó pọ̀ ó kéde pé jihadu ya olùbákọ̀ọ́rọ̀ múra àjà àwọn kí ó ti dé sílẹ̀ islam ogun yá wọ́n gbélé ogun pẹ̀lú ibtihal wàtàdọ́rù wàdùá bin nasri lil islam wal muslimin wọ́n bẹ ọlọ́run wọ́n ṣàdùá wọ́n rawọ́ lásẹ̀ ọlọ́run máa ń ṣẹlẹ̀ bá islam tàwa mùsùlùmí fún àṣẹgun lórí àwọn kẹfìrí tó aka amálé wọ́n bẹ ọlọ́run sí wọ́n bẹ̀ sí ja ogun wọ́n ń ja ogun wọ́n ti bìkan bọ́ bìkan bí wọ́n ṣe ti bìkan bọ́ bìkan ilé mùsùlùmí borí versus bikabọ bìkànnà ń borí wọ́n borí ogun tọkọjà ní tìbìríyà tìbìríyà wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n borí ogun mẹ́ wọ́n ti tìbìríyà lọ sí hẹ̀tẹ́n níbi hẹ̀tẹ́n yìí ogun ńlá lógun mẹ́ nítorí pé mẹ́ta làwọn kiri ó pé àwọn sí wọ́n fèsì mùsùlùmí tọ́wálẹ̀ yọkan nígbà tí wọ́n rí pé kiri ó pín sí ikọ̀ mẹ́ta sọ̀lẹ́ òde àjùmílẹ̀ pé àwọn mùsùlùmí sí ikọ̀ mẹ́ta ó nídìí ọmọ ogun tọ́pọ̀ fi àwọn kẹsẹ́gbẹ́ ọ̀tún ó fi àwọn kẹsẹ́gbẹ́ òsì káwọn tẹgbẹ́ ọ̀sọ̀mọ bá àti ẹgbẹ́ òsì jà káwọn ẹgbẹ́ ọ̀tọ̀mọ bẹ́gbẹ́ ọ̀tún jà kó wọn fèsì àwọn tí ń bẹ láàrin méjì wọn ń jẹ ogún òsò ọlọ́run tó láàrin ẹga ọpọ́n ìsìlámù rèé ọsẹ̀ ìsáré fáànàbí wa Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn kọ̀mándà tọ́lọ́ ń yàn sínú àlùhùmá rẹ̀ pé kan líje ogun ọlọ́run gbé ànàṣẹ ẹ̀dí bó ṣe gbede ní bájì ìta mùsùlùmí borí ogun bájì rì bó ṣe gbede ní handok ìta mùsùlùmí borí handok láìsí wàhálà ọlọ́run gbọ́dọ̀ àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí ní borí ogun ní ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta àti kiri òpin àwọn sí títí tọ́lọ́run fi fún wa ní ṣẹ̀gun lórí wọn sọláhùndín bọ́lù yusuf alayubi èèyàn ńlá kan ni tọ́jẹ́ yí pé a gbọ́dọ̀ gbàgbé àti sọ̀rọ̀ rẹ̀ díẹ̀ nínú àwọn ìròyìn tọ́lọ́run fi síra tí abul hasan nadawi sọ̀rọ̀ rẹ̀ nínú mọ́dà kọ́sìrà alamina ìtọ́tẹ̀ mùsùlùmí ìtàláyé pàdánù bí lílọ́ọ̀lẹ̀ mùsùlùmí wọ́n ní ọlọ́run dogun yìí mọ́ni fún un tí mọ́nì tá à ń wí ní agbára á pọ̀ tí nǹkan kan kì í dẹ́rù bà lẹ́yìn ọlọ́run bó ti kú nǹkan lágbára tó ọlọ́run ṣe yẹn fún un ẹlẹ́ẹ̀kejì ọlọ́run fún ní ìpinnu ẹ̀mí kéèyàn ní hazinu ìpinnu ẹ̀mí pé a ṣe nǹkan yìí a sì ṣe láṣẹ yọrí ni ọlọ́run tó gbọ́n ẹ̀ fún tí ìjẹ́kírẹ́wẹ̀sì ọba n ti ń ṣe nígbà tí wọ́n bá kojú tó le ọlọ́run tó gbọ́n ẹ̀ fún ọlọ́run fún ní àlè kẹláàsì káwọn ṣe nǹkan torí tọ́lọ́run ọlọ́run fi ta Salahuddin Ibn Yusuf Al-Ayyubi ọlọ́run fi ta lọ́rẹ̀ ó lo ìkíláàsù tọ́lọ́run fi mú àná ṣe é dé bá ní gbogbo pápá ogun tí wọ́n lọ yẹn nìkan kọ́ ọlọ́run fún ní alihimma himma kí ẹ̀mí èèyàn máa tọ̀lá bàlùhùlá kẹ́mi máa tọ̀lá bà ń tọ́ ga kẹ́mi tí ń wá nǹkan tó ga yìí kára rẹ̀ ó ṣiṣẹ́ tó ẹ̀mí ò lẹ́yìn káfi débi ń ga ọ̀ ọlọ́run tó gbé ẹ̀fún sọláwùdí bọ́dù yusuf ọ̀làjú omi ọlọ́run tó gbé ẹ̀fún ọlọ́run sọ àwọn mùsùlùmí di ẹyọ kan fún tó fi lè rí àwọn èèyàn lò pẹ̀lú rọrùn tí ò ní sí pàwọn kan ó nínú ibi ọba ni wọ́n dúró sí tí ò rí dúró tí ò sí pàwọn kan ọ̀sà ibi tó bá yẹ wọ́n ó ti dà tí ò sí ọlọ́run sì bẹ́ẹ̀ fún sọláwùdí ọ̀làjú omi ọmọ yusuf ọlọ́run sì bẹ́ẹ̀ fún ọlọ́run fún gangan níṣẹ́ ìrìṣe ìmọ̀ ẹ̀sìn ọlọ́run bo ní ká fi òru ṣàìsàn láì fojú kóró nǹkan mẹ́ta ní forú ṣe yóò ṣe náfìlà yóò fi làwọn àkùránì yóò ṣàdúrà pẹ̀lú ẹ̀kọ́ tí ó sọ fún ọlọ́run padàwó dé fún aníṣẹ́gun lórí àdánwò yìí ọlọ́run fi ta lọ rẹ ọlọ́run fi kámọ̀ mọ́ta rẹ nìkan èyí ta lọ rẹ ọjẹ́ o kọjẹ́ o àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ní mójútó kásẹ̀mí ìrọ̀rùn kẹ́ntì ọ̀jagun olókun kórìntì ọ̀jẹ̀ kórìntì ògùn òun gbẹgbẹ fún àwọn ọmọ ọgọ́fẹ́ ká tó lè fi nǹkan kan ẹ̀nà tí ó sì ní wọ́rì sáwọn sọ́jà sí rí nǹkan jẹ sáwọn ní nǹkan mu kọ́mọ̀ sí pé yọ́ọ́ rẹ̀ wọ́n torí pé mi ń pa owó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n tí wọ́n ní mójú tó ọlọ́run fi ta lọ́rẹ ọlọ́run bò níwọ̀ ọmọdúnrún èèyàn téèyàn fi máa ń da ogun táwọn èèyàn fi máa ń dúró tì tí wọ́n ní padà lẹ́yìn ẹ̀ ọlọ́run fi ta lọ́rẹ ọlọ́run tọ́lá rẹ̀ ga ó kó àwọn èèyàn tó jẹ́ abdul rijal àwọn èèyàn tó pẹ́rù wọn wọn lórí ilẹ̀ tọ́pẹ́ àkọ́kọ́ lọ́lọ́ máa ń ọlọ́run kan dìde lásìkò Salahuddin Gbódù Yusuf Ọláyọ̀bí kí wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé ibi tó bá ń lọ àwà pẹ̀lú rẹ̀ iṣẹ́ tó bá fẹ́ náà wà máa náà wà ibi ọba ti ní àjà àmà àjà ibi ọba ti ní àdó àdó láwọn èèyàn tó dàbí Khalid bunu Walid àwọn tó dàbí Sadu bunu Abi Waqas àwọn tó dàbí abúgbèdè abúlù jara kọlọ̀ ń kó yọnu sí wọn ọlọ́run kó lu wọn jọ fún Salahuddin Gbódù Yusuf Ọláyọ̀bí lásìkò tí wàhálà dé yìí tó fi ríṣẹ́ ńlá ṣe fún Islam àfa àmì àsìkò Salahuddin ibn Yusuf al-Ayyubi ó ní ìgbà ọ̀dọ́ ìsàmù padà dé padà lẹ́yìn ìgbà títí ń lọ rẹ̀ ìgbà ọ̀dọ́ wa ó padà dé padà lẹ́yìn ìgbà tá a ti ń darúgbó lásìkò bàtà àròyìn pé mùsùlùmí ò lè ṣe nǹkan kan mọ́ lórí ilẹ̀ kèfèrí ti parapọ̀ wọ́n mọ̀ borí wa àsìkò lọ́wọ́ ń dá ẹ̀mí tuntun ẹ̀jẹ̀ tuntun ọ̀dọ́ tuntun ọlọ́dà padà sínú Islam fún Salahuddin ibn Yusuf al-Ayyubi tẹ́ẹ̀ríṣẹ́ tó ṣe tẹ́ẹ̀ríṣẹ́ láṣeyọrí lórí àwọn ogun kèfèrí ayé tí wọ́n gbé dé àwọn àfáà sọ fàyè pé Salahuddin Ayyubi ó ti àyè kan wá àyè kan lẹ́yìn tẹ́ pé kò síbi tó dé tí wọn ò borí àwọn ọba ńláńlá Yúròpù lẹ́jẹ̀ kiri yóò tọ́kọ ogun wá ọ̀pọ̀lọpọ̀ wọn náà sọ̀rọ̀ ẹ̀pá pé ogun yìí tá dáyà délẹ̀ tí wọn ò lè dájú dé ilẹ̀ mà lẹ́ni táwọn mùsùlùmí pa bígbà tí wọ́n ń pa ẹran ní pápá àwọn ogun yìí èèyàn ńláńlá láàrin àwọn kiri yóò àgbáyé lẹ́mí wọn lọ sí i lásìkò ogun tí wọ́n gbé wá bá mùsùlùmí nù lẹ́ ìsìlámù yìí Salahuddin Ayyubi ṣe istikhdamu jihad ó sì ẹrúsẹ̀ fún jihadul islami pẹ̀lú gbogbo téèyàn fi lè sẹrúsẹ̀ fún jihad ó lo ìmọ̀ fún ó lo ká ṣe nǹkan ìjà tó bá ẹ̀sìnkò náà mu ó lo tí wọ́n ń ṣe nǹkan ìjà ìmọ̀ wà ká ṣe nǹkan tá a fi jà ó tún ṣe ní ìbámu sáyẹ̀wá ìdúnlọ mọ́sà tó kún mi kù wọ́tí wà mẹ́rin bá tilẹ̀ xẹ́rì tó ìbò nàbí àdúwọ̀ mẹ́wàá àdúwọ̀ ẹ ṣe nǹkan tẹ́ẹ̀ fi dẹ́rù bá wọn ọ̀tá ọlọ́ọ̀ lórí ilẹ̀ Sọláwùdí Àyùbí ṣe àwọn nǹkan ìjà tó bá pẹ̀lú ogun ẹ̀ ṣe fúnra wọn ń jà lónìí mùsùlùmí tí ń bá ń wá nǹkan ìjà lọ́sọ́dọ̀ náà ní tó fi bá lára àdánwò tá a wà nù rẹ̀ lónìí náà wípé ìbọn tá a lò àárà ni ọ̀tà tá a wọn ni bèèlè àtìlẹ́rì gan àárà lọ́wọ́ wọn ni tá a yìn àárà lọ́wọ́ wọn ni bàálù ti sọ́dọ̀ àwọn olò ara lọ́wọ́ wọn ni wọ́n tún wá sọ wípé bàálù ta ara tó jẹ́ bàálù ogun yìí o tẹ́pẹ́ gbogbo ara nìjà lọ́ta ó ti máa jáde láàrẹ̀ bọ́ọ̀lù ó ti máa jáde ọmọ àwọn ni ó tún máa wà fún orílẹ̀-èdè tọ́ra ọgbọ́dọ̀ òde sọ́jà tí ó wà fún rẹ̀ lára sáré tuta ń bá yí lónìí náà sòrò tuta ń bá yí lónìí náà ní àsìkò sọ̀rọ̀dín búrú yusuf alayobi àwọn mùsùlùmí ń ṣe nǹkan ìjà tí wọ́n ń lò fúnra wọn lápò ogun wọ́n ń ṣe fúnra wọn ni lára orí tọ́lọ̀ ń ṣe fún islam lásìkò sọ̀rọ̀ òde àyùbí nù. a àáfàá yàtọ̀ sí pọ́lọ̀ ń fún gangan lọ́gbọ́n ó fún ní sùúrù ó fún ní tefkir ó fún ní ká máa ronú ká tó ṣe nǹkan ká ronú jinlẹ̀ ká tó ṣe ọlọ́run tọ́lọ̀ àyíká hazama sọ̀dìbì yìí ń tàpá o aláyàdè ọlọ́run fọ́ àwọn kiri yóò àbáyé ọ̀fọ́ wọn lógo lábẹ́ ìdarí sọ̀rọ̀ àwùjọ ìbùnú yusuf alayori ọ̀fọ́ kiri yóò lógo láti ọwọ́ sọ̀láwòdé bọ́dọ̀ Yusuf àlàyé òbí rahim ọlọ́run tààlà ọfọkì ológun ogun hitin wọ́n jà ní five hundred eighty three years lẹ́yìn ìjìrà níbi ọ̀sọ́làm wọ́n sì fún ológun àáfàá ní àwọn onímọ̀ Islam wọ́n ní ní September two one thousand one ninety two years ti mìláàdí tí wọ́n tẹ́pẹ́ ológun hitin parí kọ̀ọ́sẹ́kù kiri yóò kan nínú ilẹ̀ Sham ilẹ̀ Iraq ilẹ̀ misrọ̀ orúkọ kò fẹsẹ̀ fẹ́ wọn sádàrù padà sí ni tí ọ̀sẹ̀ nìkan o wọn tó lè dúró lẹ́yìn tó lè dúró wọ ẹ̀yìn wọn pátá ni. tọ́ olórí àwọn kiri ó ní Britain ó sọ̀rọ̀ kan nípa Sọláwùdín Àyùbí nínú ìwé rẹ̀ tó ṣe tó fi sọ̀rọ̀ Sọláwùdín Àyùbí ó ní Àyùbí ó ní. ọlọ́run ṣe ní ẹni tó jẹ́ wípé ó ṣe ní èèyàn takuntakun bí ìròyìn táwọn gbọ́ngbà táwọn dáyé nípa Umar ọmọ Khattab àwọn wá rí àfijọ́ rẹ̀ lára sọ̀rọ̀ òde bonú Yusuf Al-Ayyubi nígbà tí ogun kiri ó ń ṣẹlẹ̀ pẹ̀lú mùsùlùmí ọlọ́run ṣe lẹ́ni tó jẹ́ wípé ọlọ́run fún ní agbára ó fún ní sùúrù ó fún ní pinnu ẹ̀mí ó fún lókun ara ó fún làákàyè tá a fi darí ọmọ ogun ó fún ní àwọn ọmọ ogun tí wọ́n máa ń dúró ńgbà tílẹ̀ bá rọ́ tí wọn ò ní sá fún tó bá le ó fi ta lọ́rẹ ó ṣe ẹ̀mí lẹ́ni tí fi ń kojú kiri yóò lónìí kiri yóò lọ́la fún nǹkan bí àádọ́ta ọdún lẹ́yìn tó kọ̀ kóró ṣúṣú kọ̀ káàárẹ̀ fún ní àádọ́ta ọdún tó lóye lórí tá a fi ṣe jihadu lìsámi títí tí èdè kó dojú ti àwọn táwọn òfin dẹni tó lè gbé e mọ́ fọ́kọ̀lọpọ̀ ọdún lẹ́yìn ìgbà náà ń lọ síwájú díẹ̀ kí n lọ sórí ìtàn Sultan Abdulhamid nítorí pé ta bá ń sọ̀rọ̀ ilẹ̀ Falastin lónìí ta bá kùnà láti mẹ́nu bà ìtàn Sultan Abdulhamid ajẹ́pẹ́ rahimahullah ta'ala ajẹ́pẹ́ àṣẹ àbòsí amiru muhammed ní ọjọ́ náà náà ní abẹ́ dáwọ́látò òfùmàníyà tilẹ̀ Turkey dáwọ́látò òfùmàníyà Ottoman Empire gẹ́gbà wọlé ìbòsí máa ń pè é Ottoman Empire ẹ̀ ń bá Kudus tí ó bá Sultan Abdulhamid ó sì àbòsí lórí ilẹ̀ ayé sí Sultan Abdulhamid torí ẹ̀ ní fi lọ síbi ọ̀rọ̀ Sultan Abdulhamid Sultan Abdulhamid ọlọ́ọ̀bá kọ́ bá kẹ́ kọ́lọ́n bá sàlékún dáadáa rẹ̀ kọ́lọ́n kọ́ bá foríjì kọ́lọ́n kó ṣe kú ní sinmi Sultan Abdulhamid ọ̀rọ̀ ti khalifa lórí àwọn mọ́mìnì lábẹ́ dawlatu Uthmaniyya tí ẹ kọ́ tara wà ní Istanbul Istanbul àwọn kiriyó àwọn Yahudi kì í ṣe kiriyó àwọn Yahudi wọn lọ bá sọtọ́lá abdulhamid lásìkò tí ń ṣe khalifa lọ lórí dawlatu Uthmaniyya tí ń ṣèjọba lórí gbogbo ilẹ̀ Islam lórí pé àwọn fẹ́ ra ilẹ̀ fifty hectares fifty hectares kì í ṣe é ta o fifty hectares éékà kan rárá hectare kan hectare kan h-e-c-t-a-r-e-s plural no. hectare without s sábà pé hectare kan two and a half acres ní mẹ́mẹ́ éékà méjì àtàbọ̀ ní jẹ́ hectare kan so fifty hectares times two and a half bẹ́ẹ̀ ni ọ̀jẹ̀ ẹ́ kò lè tó one fifty one twenty five acres àwọn fẹ́ rà lọ́wọ́ ẹ̀ sultan abdulhamid wọ́n lọ bá ní ọdún one thousand nine hundred years christian era one thousand nine hundred years christian era eléyìí ni ọjà mọ̀ wípé wàhálà táwọn mùsùlùmí ṣe é bọ̀ látànà wá lórí ilẹ̀ bẹ́tù mọ́kẹ́dẹ́sì wàhálà yẹn lọ́ọ̀dẹ̀ ọjà sásán látànà kiri yíò wọn ò tí ì rí jẹ́ gàbàjẹ́ lórí ilẹ̀ tẹ̀lé one thousand nine hundred nine years ti christendom yahudi ò tí ì rí gàbàjẹ́ lórí ilẹ̀ yẹn àwọn jù ò tí ì rí ilẹ̀ yẹn gbà wọ́n sì fẹ́ gbà wọ́n á lọ bá sultan abdulhamid tó jẹ́ khalifa mọ̀mìnì lásìkò yẹn wípé kọ́ta ilẹ̀ fifty hectares fáwọn lórí ilẹ̀ Palestine àwọn ó sì san owó tọ́pọ̀ rẹpẹtẹ mo fẹ́ sáré wo bí tí mo ti kọ ọ̀rọ̀ owó ń jáde wọ́n á ṣe àdéhùn fún Sultan Abdulhamid wípé àwọn kó gbogbo ọrọ̀ Yahudi ayé ọrọ̀ Jews ọrọ̀ àwọn gbogbo táwọn ní ní gold ní silver ní diamond ní cash àwọn kó sábẹ́ Sultan Abdulhamid yóò dàkún ọrọ̀ ìjọba Islam tí ó máa darí lórí pé kó fáwọn just fifty hectares ilẹ̀ lásán ní Palestine téèyàn bá sọ pé òun ṣe tá àti kó billions of dollars sílẹ̀ fún ilẹ̀ fifty hectares wọ́n mọ̀ tí wọ́n ń wí èèyàn bá wò pé ah bẹ́ẹ̀ wọ́n bá fẹ́ kẹta lẹ̀ gèrò láwọn àtàlẹ̀ ọ̀ ṣùgbọ́n ọmọ tá ń ṣe wípé tọ́bẹ̀ ìgbọ́rọ̀ àwọn tí mùsùlùmí fa ilẹ̀ kalẹ̀ fún ààrẹ fáwọn pẹ́ máa lọ lò ó wọ́n ti fáwọn ilẹ̀ gbére gbogbo rẹ̀ làwọn gbà lọ́wọ́ wọn táwọn sì máa sọ pé amiru muhammed khalifa gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́ọ́ fáwọn ilẹ̀ tí mùsùlùmí kẹ́kọ̀ọ́ nílé ìjàmbá nítorí ẹ̀ lọ́jọ́ iwájú sultan abdulhamid náà wàá fọ èsì èsì tó fọ yìí inú tíra mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà láti kà á mọ́dà kọ́sẹ̀rẹ̀ alámbìn hìtọ́tì mùsùlùmí ń bẹ́nu rẹ̀ alikudus atahabil hadori ọ̀nbẹ nínú rẹ̀ tíra tí mo mú wá sórí field tí mo fi hàn báyìí aliyahudu fil qur'anil karim ọ̀nbẹ nínú rẹ̀ èsì rẹ̀ rí o onílà àkìdúrọ̀ nàbíà wọ́n lọ òkọ́ ọ̀dàmọ̀ wá ìdámínà bìláàdì lè ánà alẹ́ sátìlì bá lè ṣáàbì déédé ibi gìgísẹ̀ mi ká dúró lé lórí déédé gìgísẹ̀ kan ìṣì kan tí gìgísẹ̀ mi dúró lé lórí nínú ilẹ̀ ìsìláàmù ìlẹ́tọ̀ sí kí n tàfẹ́ nìkan kan láyé déédé gìgísẹ̀ yọkàn nínú ilẹ̀ ìsìláàmù ìgbọ́dọ̀ tàfẹ́ nìkan kan láyé torí pé ilẹ̀ tí wọ́n lórí èmi kan mo ní àwọn èèyàn mi ni kì í ṣe ilẹ̀ tèmi ilé ara mi níbo lè ní ta ṣùgbọ́n mi kọ́ ni mo nílẹ̀ ìjọba ìsáàmù ló nílẹ̀ kọ́lákọ́lá hasọ́lá sábíàlá ádìlà mọ̀tòríyà bìrákọ́tì dìmọ́ ẹ̀jẹ̀ àwọn èèyàn mi ẹ̀jẹ̀ àwọn èèyàn mi lọ́dà alẹ́ tá a fi nílẹ̀ ìdí òní àìmọye ẹ̀jẹ̀ ti dà lórí ilẹ̀ yìí tí lè fi ń jẹ́lẹ̀ wà lónìí ẹ̀jẹ̀ tó dá lórí ilẹ̀ lánàá kò tí ì pin àtọ̀sẹ̀tọ̀ kátọ́mọ́ dẹ̀jẹ̀ àtẹ̀jẹ̀ tèmi náà tẹ́nìkan bá lọ́wọ́ gbalẹ̀ lọ́wọ́ wa fún wọn á ẹ̀jẹ̀ wa tó ṣetán kó tó dálẹ̀ àtẹ̀jẹ̀ mi àlífà gangan kó tó dálẹ̀ nítorí ilẹ̀ náà ẹ lọ́ mọ àmọ̀dájú pé júùsù kan ẹ̀tọ́ kékeré kan inú ilẹ̀ ẹnì kankan ò ní ta fún yà sí ní fún yín líìsì ẹ ní líìsì lọ́wọ́ àti ní ta àti ní yá yín lò ètò ẹ̀dẹ̀ ìgbàlẹ̀ ìṣì kan lọ́wọ́ wa ẹ̀jẹ̀ àwọn tá lónìí ó tún dá rẹ̀ nítorí ẹ̀ ni ọ́fíìsì padà fún un. Sultan Abdulhamid ọlọ́run kọ́ fọ̀rọ̀ kẹ́ ó dúró nídòó tí èèyàn máa ń dúró ẹ má jẹ́ múmi ní òdodo tí dúró ti ogún islam ò dúró ti yahudi bẹ̀ ṣe plan lórí òun gangan fún rẹ̀ wípé tọ́ba lọ́wọ́ filẹ̀ lẹ̀ fáwọn owó ọ̀tá fáwọn owó fìrẹ́ǹtì fáwọn àwọn ó sì gba ìjọba lọ́wọ́ gangan fún àwọn olùjọ ìjọba ìbò rẹ̀ àwọn ó àwọn èèyàn rẹ̀ di ọ̀tá rẹ̀ ọjọ́ tí yahudi ti ń kọ̀yìn wá síra wa ó tó dán mẹ́ta aburú tí yahudi dá rẹ̀ láàrin àwọn mùsùlùmí tá à ń bá yúrò nìgan láàrin wa ti sọ̀rọ̀ tara àta tá a bá fọ gọ́ọ̀lù ọdún ṣe àtúnṣe àdìparẹ́ kò ní gbogbo ẹnu wàhálà tí alìbùnú àbítọ́ níbi kojú o wàhálà àwọn Yahudi ni abẹ́ ẹ̀dàgbé ni ẹ̀dàgbé tàbí ẹ̀bùnú sábà alìyahudi yìí tọ́kẹ́ lọ́lọ́ ó sẹ̀sì àdó àníbi ọ̀sán ni yahudi ni ebi ló di ọ̀nà dòní tí a fẹ́ yìí tààfi ní ṣíà nínú mùsùlùmí fẹ́fẹ́ pàálí rẹ̀ kọjá níbi dòní yìí tí ó ti ìtàn lẹ̀ Sultan Abdulhamid ọmọ tọ́kì ni kì í ṣe lárúbáwá tọ́kì ṣìlèdè wọn wọn èso ọmọ lárúbáwá àwọn yahudi wa lọ sọ fún àwọn lárúbáwá nílẹ̀ misrọ̀ nílẹ̀ syria nílẹ̀ sudan nílẹ̀ algeria nílẹ̀ Jordan ebi ìran yín ni àríbí Muhammad ọ̀sọ́lá ebédè yín ni Kùránì fi sọ̀kalẹ̀ ẹ̀sìn lajúlẹ̀ tẹni elédèkéde tí ìsara yín wá jà nífàlẹ̀ lórí ẹ̀sìn tẹ̀lé gọ̀ọ̀gọ̀ sùn bí ẹran ṣé ẹ̀yin ibà àwọn bàbá ló gbé ìsàmù lọ́dọ̀ wọn tọ́kì tọ́sọ̀ àwọn náà di mùsùlùmí àwọn táwọn bàbá yín wẹ̀ sí ìsàmù àjò lórí ẹ̀yìn lórí ẹ̀sìn wọn ẹ bá àwọn ẹrú bàbá yín àwọn ará tọ́kì tá a bàbá kó sí ẹ sì wá ní ìpèpè ń bá ń wọ ẹ̀mí àwọn mùnàfíkì nù lẹ lárúbáwá náà bá wò pé ah, òótọ́ ọmọ tiẹ̀ ni kì í máa sára àwọn ọmọ tiẹ̀ ní ń sàlífà lórí àwọn àwọn sì ń tẹ̀lé bí ẹran ah, á yà kó lábẹ́ ìjọba rẹ̀ ni lábọ́ àdàdúró ọ̀hún sí wa lórí àwọn elédè tiẹ̀ nìkan bí aṣọ ìsáàmù bẹ́ẹ̀ sì ṣe ìyanu dá látòkàn ní lásán bá ń ya létí wọ́n bá débi pé wọ́n gbé sultan abdulhamid kúrò nínú ààfin àlééfà wọ́n gbé lọ sétí odò kan lọ dúngbò ẹ̀ wọ́n pa sultan abdulhamid nítorí ilẹ̀ tí wọ́n fẹ́ gbà tí wọ́n rí gbà lọ́wọ́ ẹ̀ wọ́n pa ìjọ pa sultan abdulhamid ìjọ náà wọ́n kéde pé síríà dádó kò sí abẹ́ dáwọ́látò ìsìlámíyà mọ́ jọ́dá ń yà kó láàrin dáadáa tó sàmì olóhun dájú wọn máa dájú orúdùn náà òun sì lábẹ́ ìjọba ìsàmíyà kankan bílù kọ̀ọ̀kan kéékèèké ṣe ń dúdú èèyàn kéékèèké náà làwọn àwọn àti èdò ní ló fi di pé tẹ́ ẹ bá ti lè rí yàn defied tẹ́ ẹ bá ti lè rí yàn túká tẹ́ ẹ yà wọ́n ẹ jọba lórí àwọn ya ẹ yà defied and rule ni tẹ́ ẹ ti lè rí yàn defied tẹ́ ẹ ti lè rí yàn pẹ̀yìn tí a kó lọ́wọ́ kan oṣù bá ṣe jókòó yìí tẹ́ yà wá díẹ̀ tẹ́ yà wọ́n díẹ̀ sọ́tọ̀ àwọn tó yà wá ọ́ sọ̀balẹ̀ à lórí orí rọrùn fún Britain láti mú àsìn France mú àsìn mélòó ni gbogbo èèyàn ti ń bẹ Britain tábà pé Nàìjíríà méjì ọmọ Nàìjíríà ìlàjì iwájú Britain lọ abẹ́mọ̀ population Britain tó èdò ni kò tó half population Nàìjíríà àwọn èèyàn yọ wẹ́rẹ́ yìí pẹ̀lú ọ̀nà ìjàmbá tí wọ́n ń ta káàkiri ayé yìí èèyàn yọ wẹ́rẹ́ sí mẹ́ France pẹ̀lú ọ̀nà ìjàmbá yìí wọ́n á mú Egypt sìn wọ́n mú dandan sìn wọ́n mú Syria sìn India as large as India India ní ọdún tí britain ọdún india sí eight hundred forty three million yẹn níbẹ̀ ní india tẹ́bàjọ britain forty lára india india tó sẹ́kù àwọn onímú gbogbo èsù èsù ayé wọn lọ mú india sí india eight hundred and forty three million britain britain forty one million wọn lọ mú àsìn wọ́n sì ń jọba lé ẹ lórí tẹ́sán ń fẹ́ ṣiṣẹ́ bí ẹrú wọ́n mú sin mú sin wọ́n mú sin nàìjíríà wọ́n mú ghana sin wọ́n mú benin sin wọ́n mú togo sin wọ́n mú gambia sin wọ́n mú senegal sin wọ́n gbogbo ẹ̀rọ mú sin lórí kọ̀ọ̀kan gbogbo ayé wọ́n á máa sin. ibi mo rí pé wò rí wọ̀ kí wọ́n fẹsẹ̀ rúrí lánàá china ni tí tí nǹkan kan ò dọ́dọ̀ china àmọ́ tí ọ̀jẹ̀ wọn dọ́dọ̀ china bí wọ́n dúdú lójú gbà náà ni ó ọlọ́dọ̀ kan lọ́sàmà torí ẹnìkan kan ọ̀dọ́dọ̀ china torí ẹ̀ ń gbé ní òní chinese lè dé wọn ẹnìkan kan ò yé jẹ́ lára wọn wọ́n sàdáwà ń bẹ́ bójú ọtọ́ sí bẹ́rẹ́kẹ́tẹ́ ni ó tójú ni ògùn á ní ọ̀rọ̀ nìkan lọ́rọ̀ bá a ṣe kó sínú àdánwò nù pépà sultan abdulhamid ló lọ síbi the downfall of islamic empire tí ó fi sí islamic empire lórílẹ̀ ayé mọ́ èyí tá a sì torí ẹ̀pà sultan abdulhamid òun nítorí àti gbalẹ̀ kúrúsì ẹ̀já rìn wájú pẹ̀lú yárayára ọwọ́ akú bí àwọn Yahudi àti kiri ó ṣe abẹ́rẹ́ pàdé lórí pé sòtọ́ láti payẹ̀ ilẹ̀ òtí kó lọ́wọ́ àwọn mùsùlùmí báwo la ṣe gbalẹ̀ ṣáàmùsẹ̀ fún Yahudi láwọn abẹ́rẹ́ wọ́n sì pàdé Balfour tí ọ̀sán yìí láti máa sọ̀rọ̀ lé lórí àákàlọ́kà àwọn tíra lórí ẹ̀ ni wọ́n láwọn pẹnutapẹn lórí ẹ̀ ngbòdì 1917 wọ́n sì pàdé mi ní tikris wọ́n sì àwọn àpẹnu lórí ẹ̀ báwọn sì gbalẹ̀ ilẹ̀ Bẹ́tù Mọ́kídísì táwọn ọgbà fún Yahudi wọ́n sì pàdé lórí nígbà di 1920 wàhálà àkọ́kọ́ bẹ̀rẹ̀ láàrin àwọn mùsùlùmí àti Yahudi ní Jerusalem wàhálà àkọ́kọ́ ṣẹlẹ̀ fáwọn alákọ̀ọ́kọ́ revolution àkọ́kọ́ ó tó pé Britain àti France àti Germany wọ́n kó díẹ̀ ní ọmọ Yahudi wọ́n kó díẹ̀ ní ọkọ̀ ní Russia Russia fún wọn protection fún ọmọ ogun tó nídìí wọn dé bọ́dà Jordan nígbà ní bọ́dà Jordan Russia padà lẹ́yìn wọn britain france àti germany wà kọ́ gbogbo tẹ̀lé hàn wọ́n lè máa sọ jerusalem wọ́n á lè jù wọ́n sọ nígbà wọn dọ̀ wọ́n bá safe resistance pàdé àwọn kan papọ̀ wọn wọ́n kó nǹkan jàjáde wọn jọ fèsì ara wọn wọ́n lé àwọn yahoo padà sí ẹnu bọ́dà jordan wọ́n ṣẹ́tù bẹ́ẹ̀ wọn ò kó bẹ́ẹ̀ britain bẹ́ẹ̀ sì ń plan àti france báwọn ò sì wọlé táwọn ìbá bẹ̀ wọ́n bẹ̀ẹ̀ sí plan rẹ̀ 1920 eléyìí ń bẹ̀ẹ̀ sí tẹ̀lé ńgbà tó di náà àwọn ogun díẹ̀ díẹ̀ tí wọ́n jà pẹ̀lú mùsùlùmí ní Falastin kátó gba Falastin nineteen forty eight finally wọ́n jà ogun kan tá a mọ̀ sí ní abul alamiyatu faniya ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì ta ló lè sọ odó tó gun ẹgbẹ́ àtọ́dún tó parí inú wa. ètò second world war ni pé Adolf Hitler ẹ ṣeun Adolf Hitler kò fẹ́ gba gbogbo ayé ètò táwọn Yahudi lò fún Adolf Hitler náà tẹ́ fi pa gbogbo èèyàn pọ̀ láti bá hitler jagun adolf hitler ní rúlù germany adolf hitler yìí àwọn júùsì ń gbé ní germany àwọn yahudi wọ́n ń gbé ní germany adolf hitler wá kíyèsí ṣèṣì wọn àti ìṣòwò wọn àti ìbálòpọ̀ wọn ní rúlù àti ìwọ́gbọ́n àti gba ilẹ̀ germany adolf hitler wá pàṣẹ fáwọn sọ́jà germany pé ká máa pa gbogbo yahudi jẹ́ bá ti rí láàrin ọjọ́ mẹ́fà wọ́n pa yahudi tó lé ní wọ́rà 85,000 185,000 yahudi wọ́n pa ẹ ẹ ẹ bá ń gbọ́ bbc ẹni dọ́kítà igan ẹ máa gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀dọ̀ fìtìlà ń bẹ̀ wípé kí ni tó fa sábàbí second world war ẹ̀yìn second world war wọ́n dájú ẹnu òlẹ̀ láti fi kápá gbogbo olè tó fẹ́ gbé ní lágbàáyé tí ó dìwọ́ yahudi lọ́wọ́ àti lórí ilẹ̀ sáàmù ni wọ́n torí ẹ̀dá un olẹ̀ wọ́n tọwọ́ àwọn èèyàn bàdé òun lọ bá a germany ọ̀gbọ́dọ̀ ṣe bọ́ọ̀mù wọ́n lè ṣe bá wọ́n lè ṣe nǹkan wẹ́wẹ́wẹ́ wọ́n ọ̀gbọ́dọ̀ ṣe bọ́ọ̀mù àwọn náà máa rà ní. gbogbo òfin ààbò sọ́ńdàdé uno ẹ jẹ́ ń kọ̀rọ̀ díẹ̀ fa lórí ẹ̀ káfílímọ̀ tí wọ́n gbé òfin ààbò sí kalẹ̀ lé lórí. àdéhùn ní 1937 wípé àwọn ó ṣe iṣẹ́ tọ ìmáyàtọ̀ Israel ìdádáhalu bẹ́tàn mọ́kẹ́dẹ́sì àwọn ọ̀dà gbogbo yahudi ní ilẹ̀ jerusalem nígbà bá wọ ibẹ̀ wọ́n mahafadọ́tọ̀ ha àwọn ọmọ protection fún yahudi tán bá gbalẹ̀ fàrẹ́sẹ́ tán àwọn ọmọ protect wọn wọ́n ṣàdéhùn tó àrídù ìsìgbàmù kúwàtí ọ̀tà hadid min ayi dawlatin kanat gbogbo orílẹ̀-èdè kejì lágbàáyé tó fẹ́ gbéra tó fẹ́ ní agbára tó fi lè jà tí èdè ojúkọ yahudi lágbàáyé àwọn ṣe ogun lórí orílẹ̀-èdè ọ̀hún táwọn fi bá ń gbóríde wọlé tí ó fi ní ṣe nǹkan ìjà tó wá fẹ́ ṣe òun náà ń ṣe lórí Iraq náà ń ṣe lórí Iran náà ń ṣe lórí Pakistan náà ń ṣe lórí India tẹ́pẹ́ gbogbo orílẹ̀-èdè tí wọ́n rí pé agbárí bẹ́ńdẹ̀ wọ́n tó ń bọ non-proliferation treaty ìwé àdéhùn pa àní ṣe nǹkan ìjà olóró tó lè máa pa ìlú rẹ wọ́n ti tọ̀ ọ́ ń bọ̀ tẹ́pẹ́ tẹ́ bá ti fẹ́ ṣe nǹkan báyìí wọ́n lè má gbàgbé wọ́n kàn gbé ajá wọn jáde ni kí lóò kúrò wájà wọn. Michael Nur pàǹtìmù àṣà ẹ̀tẹ̀ ẹ̀ máa dá wọn ajá wọn tí wọ́n fi mọ́ fẹ́lẹ̀ pẹ́ ṣe nǹkan ẹ̀dá ìtàníjẹ́ sí ayé ẹ̀ bá ayé mùsùlùmí ẹ̀dá nǹkan kan mà Muhammad al-Baradi ọlọ́run sẹ́ni àṣàlẹ̀ òòyìn ẹ̀gídì rẹ̀ Muhammad al-Baradi Egyptian tẹ̀sí borí ẹ̀jẹ̀ Muhammad al-Baradi lájà wọn òní nídìí pé a ò ti Saudi Arabia ti fẹ́ máa ṣe nuclear pọ̀ bó o ti ń kéèsì o ìlànà ti fẹ́ ṣe atomic pọ̀ bó o Muhammad ibadi ara olóko wa ọ̀tá wa lẹ́sìn òun ó yẹ pé kọ́ máa sọ gbogbo àwọn tó kù lágbàáyé <laughs> àṣà ìdẹ àṣà ìdá kankan mà níjìrì fa ẹ ẹ màtá o ẹ lọ máa ka ìtàn ìmọ̀ ká ẹ màtá wọ́n bá ń sọ gbogbo àwọn ọlẹ́sẹ̀ òun náà fà wípé lágbára fẹ́ dìde Syria fẹ́ dìde Syria ti bẹ̀rẹ̀ nuclear bomb ṣíṣe Amẹ́ríkà Muhammad Baradé sọ pé òun ti fura sí Syria ó ti fẹ́ máa ṣe nuclear bomb Amẹ́ríkà bá ní àwọn sẹ́yìn ti fún revolution kan ti ń ṣe nǹkan enrichment clinical enrichment clinical enrichment títí títí tí tún ìlọ bọ́ọ̀bù Syria abẹ́ ìgbàgbé nǹkan bọ́ọ̀bù Syria two years ago ilé iṣẹ́ tó fẹ́ máa ṣe nǹkan jà olóró wọn bọ́ọ̀bù ẹ̀ wọn láwọn furasí libya tí ń ṣe nǹkan ẹ̀ẹ̀mejì wọn bá bu tripoli nǹkan rẹ̀ lọ́lọ́yọ muhammadu gaddafi gan fọ́ra ẹ̀ wọ́n bá bá sínú àfẹ́ wọn ju bọ́ọ̀mù sílẹ̀ mísà dàtò ju sánà wọ́n yẹ̀ lé sudan ilé iṣẹ́ táwọn pé pharmaceutical industry ni pé oògùn tí ìyá ọmọ lòdì hàn ṣe wọn ju bọ́ọ̀mù sí wọn ní ara wọn nínú kí akọ̀kọ̀ wọn fẹ́ ṣe bẹ́ẹ̀ wọn ju bọ́ọ̀mù sí abẹ́ ẹ ti gbàgbé ìtàn ni wàhálà ogun iraki wàhálà afghanistan pé mùsùlùmí báyìí títọ́ níbà àti àlùkọ́jà báyìí dálágbára ní afghanistan pẹ̀lú imẹ́rin tàbí ẹgbẹ́ wọn gbogbo ọmọ kúdù sùn wọ́n bà padà ẹ jẹ́ ń sọ fún àwọn torí pé kò sáyé ètò láti sọ̀rọ̀ ọjọ́ tí ń lọ joseph múra àti rọ̀ kọ́dà wọn sọ pé bóyá ká sọ ń jọ́mẹjọ mọ́ ní kò ní ìdí jọ́mẹjọ jẹ́ ń parí ẹ̀ àwọn ilẹ̀ lárúbáwá ọ̀dàlẹ̀ ni wọ́n o tí ọ̀bà ní ìdálọ́lá ló kù gbogbo ayé àṣírí tẹ́tà lójú òní ní gaza o ẹ̀rí Egypt ṣe ṣe síríà àwọn Palestinian ṣe o ẹ̀rí Syria ṣe ṣe o ẹ̀rí Jordan ṣe ṣe ẹ̀rí Lebanon ṣe ṣe o àwọn tó yìí kò Palestine nu o àwọn tó wọ́n dìde fún ìrọ̀lọ́ ọmọ ìyá wọn àwọn náà padà lọ́gbà tí o lọ́gbà Palestinian sí bí wọ́n ṣe dalẹ̀ ń jó nínú nígbà wọn fẹ́ gbalẹ̀ 1948 wọ́n sẹ́ǹsì pé ọmọ ogun ti ń dé sí bọ́dà bọ́dà ìlú ìbẹ̀rẹ̀ tí wọ́n dárúkọ sọ́jà àwọn òyìnbó ti ń débẹ̀ tí wọ́n fẹ́ gbalẹ̀ Palestine Palestine àdẹ́ kéde wọ́n ní àwọn ogun ti ń dé láti ìlú òyìnbó láti gbalẹ̀ àwọn ẹ̀yin orí ètò yípa àwọn ẹ̀kọ́ àwọn ní ìjà jíjà ẹ̀sìn kó mọ̀ fáwọn àwọn president Egypt ní àwọn ò ní kọ́ yín dàwọn sí kó mọ̀ fún yín àwọn sọ́jà àwọn gẹ́gẹ́ nígbà àbá yín jà jàfẹ́fẹ́ jà dọ́là náà ní àkọ́ yín níjà àkóbọ̀ fún yín àwọn sọ́jà ò nígbà àjà kọ̀sáyé àti sọ kọ̀mádà dọ́là dọ́nà commander jordan jordan chief of army staff jordan ọmọ britain ni ẹ tó lọ lọ́wọ́ lọ jagun òyìnbó tó fẹ́ gbalẹ̀ gan ni command ni chief of army staff ẹ̀ chief of army staff Egypt ọmọ Britain ni gbogbo ọlọ́kọ̀ ọ̀gbẹ́ni òtíra o chief of army staff Lebanon ọmọ France ni àwọn eléyìí lára àwọn ọjà o wọ́n bá bàbá àwọn ọjà tí kọ́ ránṣẹ́ bó ṣe ni pé wọ́n kó sọ́jà ní bọ́dà báyìí tán ní Britain tán ní France tán ní Germany tásì Amẹ́ríkà náà ro ti gbogbo ẹ̀ náà ro báyìí wọn lé àwọn olùbáwò lè jẹ́ wọn padà yìí lọ́sì kọlẹ̀ lẹ́lọ́rù kẹ́ẹ̀sì fáwọn ọmọ olè ń mọ kẹ́ẹ̀kọ́ oníṣẹ́jà wọ́n dá gbogbo yẹn bàbá wọn wọ́n dá àwọn náà gbogbo ìṣẹ̀lẹ̀ mi wọ́n ṣẹlẹ̀ sí 1967 1967 war six day war ọjọ́ mẹ́fà péré ní jagun orí èyí mẹ́ta ló bá jagun at the same time ta ló defeat ọjà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó dìfìtì wọn kí ló dé tẹ̀ dìfìtì wọn àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ Yahudi ní darí sọ́jà Egypt ní darí sọ́jà Lebanon ní darí sọ́jà Syria àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ Yahudi ibi wọn kọ́ bàálù ogun wọn sí tí wọ́n tí ìbá iṣẹ́ níjà iye bàálù tẹ̀lé kọ̀ọ̀kan wọ́n sọ fún àwọn sọ́jà Israeli ee kátà lè bàálù tí bàálù ègbìnà àwọn ni wọn là lọ́wọ́ àwọn tí ègbìnà tí sọ fún britain sọ pé nǹkan ìjà tí wọ́n lò syria kó france kó nǹkan ìjà fún wa tí wọ́n lò wọ́n sọ bí nǹkan ìjà ìkọ̀ọ̀kan wà kí tó wá dákẹ́ fótó ní inṣàlá ìjọ kan náà ládàákẹ́ tá à nílé sọ̀rọ̀ mọ́ ẹ àdúrà parí àdúrà àdúrà èso lẹ́nu àtàrà wá jẹ ìjọ kan náà jókòó kẹta ní padà jókòó mímọ lókè yẹpẹ ìkẹlá àṣẹ káyìn tá à ní sẹ́yìn mímọ lókè yẹpẹ owó àkọ́kọ́ pẹ́rẹ́ mọ́ kò nídìí kọ́ dọ̀dá báwa bá kú ẹlòmíì ọ̀sọ́ ọ̀rẹ́ èdè kádọ̀lá kankan ẹ̀wọ̀ lọ ọ̀làwọ̀ tẹ̀ ń dá ẹ̀ ọ̀dà wọn ní abẹ́rẹ́ ọkọ̀ mọ́tì ìyàngbà náà àmì o àmì o ọ̀dà ọlọ́ọ̀dì ọ̀dà oṣù kan lónìí nǹkan mìíràn tí mo fẹ́ sọ ni pé obìnrin kan rán mi ń ṣẹ́ kan láti ìjẹjọ́ ló ti rán mi ó ní àwọn ẹlẹ́hà tí ń sí ìbòjú láàrin wa àwa alùsùnà àwa tàdọ́múnù àwa bùrẹ́hánù àwa tààrùn àwa umb àwa tàbílẹ́gì gangan àwọn ẹlẹ́hà tí ń sí ìjúlẹ̀ sí ìmúlẹ̀ òòkà rẹ̀ ti ń pọ̀ kọjá àwọn ẹlẹ́hà tí ń sẹ̀há perfectly ó ní ojú àwọn ń rí tí àwọn ẹlẹ́hà tí wọ́n tọ́ nǹkan sí gbogbo ojú báyìí tí wọ́n sì sí ojú rẹ̀ fún gbogbo yẹn láti máa wò tí wọ́n tọ́ nǹkan dúdú pinki pọ́pù tí wọ́n tọ́ sí gbogbo gbogbo bí báyìí àti igi imú báyìí tí wọ́n sì sílẹ̀ igi imú tí wọ́n fi òkà kọ́ tàbí kéde kakọ́ mú báyìí wọ́n sì sílẹ̀ tí gbogbo èèyàn ń wò báyìí wọ́n ra wẹ̀lẹ́ àti nínú èso wọn ló ti pọ̀ ń lò ẹ sì rí pé látọ̀dún tó pẹ́ wá sísè lébi ti ń tẹnu ma pé ẹ dájáde bẹ́ẹ̀ ṣe ń bá a bọ̀ yìí ẹ sì ìbòjú kẹ́yìn lójú ni tẹ́ dájáde ńlá yẹn ṣáàlà torí pé ẹni tó bá rọ̀ lọ́rùn láti sí mọ́lẹ̀ láti ṣojú lẹ̀ yóò rọ̀ lọ́rùn àti sí ẹ̀kẹ́lẹ̀ tó bá yá ẹ tí ọba mara tí gbogbo èèyàn wò tó á rí àdìkan tó dàbí aláàjì yìí sá ráyí jẹ́yìn rádàbòjú kejì rádàbòjú táàjì náà ti kọjá tán yóò tún sí padà ó àgàjáde kẹ́yìn láyà ṣáàlà ìlànà tó sì gbélé kọkọ yìí ìpẹ́ máa lò ẹ lọ túbà rẹ̀ fi ilẹ̀ mọ́sẹ̀ máa ẹ kó mẹ́ kábàdé bọ́ọ̀lù pàdé ha. káàbà bojú rárá muslim sister náà ní yá máa sálámà sí ọmọ ìyá wa nìyí àkàmọ̀ sí wàásù fún yín pé bá sì gbòjò kún aṣọ tí ń wọ́lẹ̀ gẹ́gẹ́ ìbá máa ń dá owó ṣùgbọ́n pé bá lẹ́rẹ̀ àlọ́ tí wàá jẹ́lẹ̀ àti ọ̀já jáde àkáǹtì wọn láwọn akọ́tẹ̀ sí lálùkẹ́ àmà torí ìdí ilé ọ̀rọ̀ wa látúrọ̀ ẹja yí padà àwa mùsùlùmí ẹja lọ dínkù ní imani ẹja dínkù ní bẹ̀rù ọlọ́run ẹja dínkù ní ìbàdà ẹ ń bá súnmọ́ lọ lọ́wọ́ náà lọ́wọ́ mọ́ni àádá lè wọ̀ ní yá fàkọ́dá àádá ń tó bẹ̀lẹ̀ ha. ẹ bá ní sọ fún wa pé wọ́n mẹ́yìn lọ wọ́n ní ẹjọ́kọ̀ òtí ah, àti ìlọ ẹjọ́kọ̀ ẹjọ́kọ̀ subhanaka rabbana hamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk